وكل بدعة ضلالة وكل ضلالة في السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run pa ọba tó ìkẹ́ ẹ̀ kó wa jọ síbí lónìí gẹ́gẹ́ bí ṣe wa atọrọ àánú àti ìkẹ́ ọlọ́run ọba lórí ẹnì wa kó jẹ́ kí mọ̀rọ́dì wa tá a torí ẹ̀ kórajọ síbí kó jẹ́ ìbáàdà tó wọn ọlọ́run fẹ́ tẹ́wọ́ gbà tó fi òdodo ẹ̀sìn ẹ̀ mọ̀ wá tó sì fi rọ̀ á lọ́rùn láti rí òun sìn. síwájú a fẹ́ tọrọ gáfárà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n dà fún wa síbí ní ìjọ sunday tó lọ. a ti tẹ́lẹ̀ wípé wọ́n fẹ́ ṣe adìyẹ wọ̀límà quran àwọn ọmọ kan ní mọ́ṣáláṣí so ìjọ jimoh ni wọ́n ṣe fi tóni létí lẹ́yìn tá a wá ṣèkéde tán pé káwọn èèyàn máa wulẹ̀ wá la tún padà gbọ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ wípé wọ́n tún ní kì í ṣe ibí ni wọ́n fẹ́ lò níjọ sunday yẹn but èyí tó pọ̀ náà àwọn èèyàn ni wọ́n ti sọ fún ọ̀rẹ́dì pé kó má wulẹ̀ wá níjọ sunday yẹn a wá rò pé tá a bá tún ní kán padà wá ẹni díẹ̀ ló máa padà gbọ́ wípé alukọ máa wà níjọ so ẹni tí ọlọ́run ní kó wá ń jọ yẹn ẹ má bínú ọlọ́run ò ní dùn yín náà ibi tí a fọ̀rọ̀ tì sí òun náà ni nínú àkéèdà à ń ròyìn ọlọ́run ọba wa ta'ala ọba tí ó pa wá láṣẹ pé o. ibi tí a fà fọ̀rọ̀ tì tí mo òun ni wípé um, ẹjọ́ mò ń bọ̀ ọ́. naam ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala pàtí àwa mùsùlùmí ń sìn òun náà la ṣe wà lórí ẹ̀. nínú àlàyé tá a fẹ́ fi ìta ti ṣe ni òun náà ni pé purpose ohun tá a gbà lérò pẹ̀lú gbígbẹ́ wá lóun ká pẹ̀lú ìròyìn tó fi kò ju pé ẹni tí ò bá mọ̀ ọ́ ní mímọ̀ tóun ni rẹ̀ ara ẹ̀ ó lè máa pe nǹkan míì tí ó sì máa rò ọba lòun ń pè ó lè máa ròyìn nǹkan míì tí a sì máa rò pé ọba allah lòun ń pè láti dá sọ́rọ̀ òun ọ̀pọ̀ ìgbà la máa gbọ́ dáwọ́ tara wípé tó bá jáde àná wọ́n tún fẹ́ dáhùn òun ti ṣe é. lóríṣiríṣi tó bá jẹ́ sàárà ni wọ́n ní kó òun ó ṣe òun ti ṣàìmọye sàárà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ó dàbẹ̀ ń pé ní tí ń ṣòun kò fi òun sílẹ̀ ṣùgbọ́n á lọ wẹ ní tí ó lóun pé ọlọ́run ọlọ́run ò dáhùn lóhùn yìí á wà á rí i pé òótọ́ ló ń pe allah ṣùgbọ́n tó bá pe allah ohun tó wà lágbá tó wà nígbà yẹ ohun tó ń fi ń ro ọlọ́run ọba ọlọ́run ọba lòun yìí jẹ́ bẹ́ẹ̀. ká lè wá mọ̀ èyí tó ṣe èyí tó pọ̀ jù nínú wa nínú síbà àwa là ń fọwọ́ ara wa fà á bọ́lọ́run ọba ṣe sọ ó ní wọ́n máa àṣọ ọbẹ̀kùn mi mú sí ibẹ́tí lè máa tẹ̀bẹ́tì àìdí ó ní aburú ní ìṣẹ̀lẹ̀ sí láláì jẹ́ pé kí ni o àfọwọ́fà àtìyín ni igba ọ̀nà la ti ń fọwọ́ pa mùsíbà táwa ò mọ̀. ṣùgbọ́n tó bá wá délẹ̀ tán tá a bá ń pe ọlọ́run tó bá dàbẹ́ ni pé a tètè rí ìdáhùn sí ohun tá à ń wá solution sí ẹ̀dá ò ní sùúrù a máa sábà rò wípé a ti pè é bó ṣe ní ká pè òun òun ni ò jẹ́ wa ní. ìdí eléyìí la ṣe fẹ́ fún wa ní àlàyé lórí mímọ ọlọ́run ọba nípò òun fún rẹ̀ ṣe júwe ara ẹ̀. ó fi pé ìgbàkigbà tá a bá ń pè é ohun tá a máa kàn ọlọ́run ọba tó muhammad sallallahu alayhi wa sallam ni yàtọ̀ sí pé ká pé orúkọ ọlọ́run lẹ́nu ká ronú kan nǹkan míì tí kì í ṣe n tí mò ń sọ yìí bá wa dáadáa ẹni bá ní ọmọ méjì nínú wa tí kan máa fatima tí kan máa abdulrozak tí kìíní kejì wò wa. tẹ́ni tó ń bá mi sọ̀rọ̀ bá ní ọmọ yín fatima ṣe nǹkan báyìí bá a ṣe gbọ́ fatima ẹ rí i pé a ronú kan ọmọ ọ̀hún image yẹn ni pé àwòrán tí ó wá sí làákà yẹn ni àwòrán ọmọbìnrin ní àwọn ọmọ wa ni tó bá jẹ́ ọmọ tó ga bẹ́ẹ̀ náà ni ọpọlọ wa tó pupa bẹ́ẹ̀ náà ni ó ṣe rú nínú ọpọlọ wa ṣùgbọ́n tó bá jẹ́ pé ńgbà fatima àwòrán ọmọkùnrin ló ń sọ fún mi nínú ẹ̀mí ẹ rí i pé dájúdájú ọ̀tọ̀ ni nǹkan tí wọ́n ń pè ọ̀tọ̀ ni nǹkan sọ fún mi lẹ́mìí ẹni tí ò bá wá mọ bọ́lọ́wọ́ bá ṣe ròyìn ara ẹ̀ tó bá pe àlọ́ nǹkan bíyìn lòun ń ronú kàn yàtọ̀ fún ọba tó júwe ara ẹ̀ tó jíṣẹ́ ńlá tó tó júwe òun fún wa lópin ìgbà tó rò bá ti wá rí báyìí ẹ̀yin lẹ rò pé ń pè é òun kọ́ ń pè é làwọn àáfàá ní àkọ́kọ́ ohun tó ṣe pàtàkì fún wa náà ni pé ká tó àgbọ́yé wa nípa ọlọ́run ọba tá a láǹsìn ká tó ṣe àwọ̀ àmọ̀ pé ètò pọ̀ ní nǹkan táwa ń pè ní ìjọsìn gan-an àti ìmọ̀ọ́sìn. ẹni tí bùkátà pé kọ́lọ́run bá òun yẹ ikú lórí òun tó bá bá tí kì í bá ṣe pé mọ tọ́lọ́wọ́ fi ròyìn ara ẹ̀ ó lè lọ kébẹ́ni tóun gan ò tí ì lọ́wọ́ ọkú. ìdí rèé táwọn afáàfin ní ẹnìkan ò bí àwọn nàṣọ́ra torí pékele ẹni tóun fúnra ẹ tó kú gẹ́gẹ́ bí táwọn sọ òun ni wọ́n tún ké pèpè kó wá gbà wọ́n lẹ̀ lọ́wọ́ ọkú wọ́n ní wọ́n kàn má ṣé dẹ̀ra ni kéèyàn ó tó kàn má tí ò bá rí òun mú kúrò fúnra tí ò rí àbí kó yẹ kó lórí òun akíndèjẹrin ni. so ọlọ́run tá a fẹ́ sìn á ń láti kọ́kọ́ gbọ́ pé kì í ṣẹni tí nira lè bá kì í ṣẹni tó lè kú àìjẹ́ bẹ́ẹ̀ ẹni tí ń pe ọlọ́run ọlọ́run tó ń ronú kan nìkan tí wọ́n kàn má gbélébù tó ń ronú kan nìkan tí wọ́n ló kú ó jíjọ́ kẹta ọlọ́run àlá ọ̀pọ̀lọ́ pè bẹ́ẹ̀ náà ló ṣe wá rí fáwọn àtàjẹ́ mùsùlùmí táwọn náà bá ń pe allah tó jẹ́ pé image tó ń wá sórí wa èyí tí ò bá ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn ara ẹ̀ mu ni wọ́n ní ó kù díẹ̀ káàtó so abẹ̀ wọn torí tọ́lọ̀ pé àwọn nǹkan tá à ń bá ní sọ nínú àtúndà yìí ká gbìyànjú ti gbọ́ wọn yé ká wọ́n mú dáadáa torí pé ẹni tá ò bá yanjú sáàdì sọ́kàn nípa ọlọ́run ọba ò bá yanjú kò sí ti wà láàyè kò sí ti fẹ́ o ó lè máa ṣe tìláwà o ṣùgbọ́n wọn bá tí nítorí ẹ̀ àti ìmọ̀ bá a bá ti mọ́ a lè rí sí. ibi tí wọ́n bá ìròyìn ẹ̀dẹ́ tá a ti fẹ́ mu lénìí òun náà ní pé wọ́n ní ilé ayé tá a wà yìí lábẹ́ pé wọ́n ń ṣàlàyé fún ni wọ́n kọ́ lọ́wọ́ ọba tí ń bẹ. Sorry. Sorry. lábẹ́ àlàyé tí wọ́n ṣe fún wa nípa bíbẹ ọlọ́run ọba tá a sọ pé kò ní ìpìlẹ̀ bẹ́ẹ̀ náà ni ò ní pẹ̀kun. abẹ́ ilé yìí la ti fẹ́ ṣe àlékún àlàyé lénìí. wọ́n ní lábẹ́ pé à ń ròyìn ọlọ́run ọba àwa bí wá léèrè wípé ilé ayé tá a wà yìí ní táwa ń pè ní ilé ayé àti nǹkan tí ọlọ́run tó fi ṣe rúùfù fún tá à ń pè ní sánmọ̀ wọ́n ní ká bi wá léèrè wípé ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní bẹ ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní wà ṣé ti ń jọ́lọ́run ló ti ń bẹ ni àbí lẹ́yìn ọba tó bẹ̀rẹ̀ sí ní jọ́lọ́run nílé ayé àti sánmọ bẹrẹ sí jẹ ẹni tí wọn ń jẹ ẹnikẹni wa ò ṣe iyèméjì nípa pé kí ni bíbẹ ọlọrun náà ìpìlẹ òun ló ṣáájú ohun gbogbo ṣùgbọn ibi kan tí ìrújú fẹ wọ tó jẹ pé téèyàn bá kà á nínú àkọsílẹ àwọn àfa kò fẹẹ sẹni tó lè pàṣẹ ìbéèrè ẹ òun ni wípé wọn ní ṣé ńgbà tí ọlọrun ọba ò tí ì dá sánmọ àtìlẹ tọ́lọ́wọ̀n ọba ń bẹ tó ń bẹ lóhun nìkan ni àbí nǹkan kan ń bẹ pẹ̀lú ẹ̀. ẹ jọ̀ṣẹ́ gbé béèrè yẹn. ìgbà tí ọlọ́run ọba fi ń bẹ tí ò tí ì dá wa tí ò tí ì dá sánmọ̀ tí ò tí ì dálẹ̀ ǹjọ́ ọlọ́run ọba ń bẹ lóhun nìkan ni àbí nǹkan kan ń bẹ pẹ̀lú ẹ̀. ìbéèrè ni àwọn àfáà ní tí wọ́n bá gbé anybody nínú wa léèrè ó súnmọ́ ká tó dáhùn pé kó tó dá sánmọ̀ kó tó dálẹ̀ òun ọlọ́run ọba nìkan ló dá wà. àbúrò mi mo rò pé dáhùn tó súnmọ́ wa jù nìyẹn tá a bá wo nǹkan táwọn nasara sọ ti wọn wọn ní in the beginning was god and the Word was with god and the Word was god àwọn nìkan náà ló yẹ kó yé mi but nínú islam ọlọ́run jẹ́ ká mọ̀ pé wọ́n awọ́lú wọ́n àhír òun ni ìpìlẹ̀ gbogbo nǹkan òun náà ni ìpẹ̀tún gbogbo ẹ̀. àwọn àfáà wa ni ó da kó tó dá sọ́mọ̀ kó tó dálẹ̀ ṣígbà kan ń bẹ̀rí tọ́lọ́run ọba nìkan dá wà tí ò sí kankan míì. wọ́n ní tí wọ́n bá bí wá níbèrè yìí bó ṣe jẹ́ pé súnmọ́ pọlọ wa káà fẹ́ dáhùn pé bẹ́ẹ̀ ni nípìnlẹ̀ lọ́hùn-ún ọlọ́run nìkan ló wà kò sí nǹkan kan pẹ̀lú ẹ̀ wọn ní ánsà yẹn ò ní correct o torí ààrẹ rí kankan nínú quran tó sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàrí hadith kan báyìí horo hadith kan báyìí tó sọ bẹ́ẹ̀ èyí tó dá wa lójú tá a lè fi dáhùn òun ni pé ọlọ́run lòun ṣáájú gbogbo nǹkan tí ń bẹ ṣùgbọ́n ṣé ṣíṣáájú gbogbo tí ń bẹ yẹn ó wá túmọ̀ sí pé ìgbà kan ń bẹ tọ́lọ́run ọba ń dá wà tí ò sí nǹkan kan mìíràn àwọn àfa làwọn ò lè dáhùn ẹ̀ bẹ́ẹ̀ yóò máa wá ṣẹ̀yìn lè mọ̀ pé kí ló ṣòro nù yẹn tá a bá lọ́lọ́wọ́ bá ti ń dá abẹ́rí tí ò sí nǹkan kan pẹ̀lú ẹ̀ kí ni tó tako àgbọ́yé nínú yẹn ǹjẹ́ alẹ́ tó lè ronú kàn sisters kódà àlàyé ibi tí mímọ rò pọ́lọ́wọ́n bá ti ń dá abẹ tí ò sí nǹkan kan pẹ̀lú ibi tó ti ń tako àgbọ́yé tí wọ́n fẹ́ ká ní gẹ́gẹ́ bí mùsùlùmí òun ni wípé aròyìn ọlọ́run lẹ́ẹ̀kan a ní ọlọ́run ọba ó láwọn ìròyìn tí ń jẹ́ tiẹ̀ tó fi jẹ́ pé láláì tiẹ̀ tí ì ṣiṣẹ́ àwọn ìròyìn wọ̀nyí tiẹ̀ náà ni alọ́ba dẹ̀dá ni síwájú kó tiẹ̀ tó dẹ̀dá ọba aláàánú ni síwájú kó tiẹ̀ tó ṣàánú ẹrú gbogbo àwọn nǹkan tá a fi ròyìn ọlọ́run yìí tá a bá ronú kó ọlọ́run ti ń bẹ̀rù nígbà kan tí ò se nǹkan kan pẹ̀lú ẹ̀. wọ́n ní tí ó máa túmọ̀ sí òun ni pé nígbà kan rí o ọlọ́run ọba ń bẹ àwọn ìròyìn tá a fi ròyìn ẹ̀ yìí kò sí kankan nínú ẹ̀ tó ti ì lò kò tí ì ṣiṣẹ́ kankan tá a bá lè ronú kan kankan tó ń bẹ tí ò gbápá tí ò gbẹ́sẹ̀ tí ò ṣe nǹkan kan ní tá a máa ronú kan náà ni èrè tó wà gini wọ́n ní ṣùgbọ́n nípa pé allah subhanahu wa ta'ala òun ò rí bẹ́ẹ̀ kó tó dá sánmọ́ àtilẹ̀ ní ti ń ṣiṣẹ́ àdá kì í ṣe jẹ́ tó dá sánmọ́ àtilẹ̀ ló ṣe bẹ̀rẹ̀ sí ní jẹ́ adẹ́dá wọ́n ní tá a bá wá ronú ẹ̀ báyìí nítorí ọlọ́run ọba táwa ń sọ látìgbà tí ń ti ń bẹ náà ní ti ń dá nǹkan ó lè má ì tí ì dá sánmọ̀ ó lè má ì tí ì dá ilẹ̀ lákòókò kan kò túmọ̀ sí pé kò tíì dá nǹkan kan. ṣé máa tí ì ṣàánú ọmọ ànábì adam lákòókò kan kò túmọ̀ sí pé àánú ò ti máa bá nǹkan míì. so irú ìròyìn yìí òun ló bá àkọọ́lẹ̀ nǹkan tó jíṣẹ́ ńlá tó fi jú ọlọ́run ọba ẹ̀ tó ní kásì mu. wọ́n níbi tá a ti máa mú ọ̀rọ̀ yìí òun ni pé àwọn lárúbáwá oko kan nínú àwọn ará ilẹ̀ yemen wọ́n wá bá òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́ ìhọ̀sẹ́lẹ̀ ńjọ́ kan wọ́n wá bí lóore wọ́n ní yàrá sùlọ́lá wọ́n ní yàrá sùlọ́lá ìwé ọlọ́run o ṣàlàyé fún wa wípé ilé ayé tá a tó lórí kí ni ìpìlẹ̀ gan-an báwo ló ṣe jẹ́ ṣùgbọ́n gbà táwọn fẹ́ wọn ò sọ pé ilẹ̀ àti wọ́n ní n tá à ń rí láyìíká wa yìí yá rọ̀ṣùlọ́lá sọ pilẹ̀ fún wa ànábì wa dá wọn lóhùn ó ní kánà lọ́hù wọ́lẹ̀m yẹkùn ṣe ìkún kọ́bìlẹ̀hù ó lọ́lọ́wọ́n bá ti ń bẹ síwájú kóhun tó máa bẹ kánà lọ́hù ṣe ìkún kọ́bìlẹ̀hù ọlọ́wọ́n bá ti ń bẹ síwájú kóhun tó máa bẹ. wata ana-arushi hu wa alalma ouni ala'aba ti wonbe shi oju nkuwu yi a ga al'ara shi eni gbana oriunmi lokbeka oriunmi a ga al'ara shi alon obanbe ema gbada o uni wata ana-arushi hu alalma wakata da su vikiri kulle she in ta in ó wá pàṣẹ pé gbogbo ohun tí ń bọ̀ wá bẹ kó jẹ́ kíkọ sílẹ̀ sínú ìyá tíra tá à ń pè ní alẹ́hìn mahfoud the guided tablet. àwọn àfáà wa ń bira wọn léèrè nígbà tá ànábì dáhùn báyìí ó ní ọlọ́run ti ń bẹ síwájú bíbẹ ohunkóhun àga àláràṣẹ ọlọ́run ọba nígbà náà orí omi ló wà ó ní ọlọ́run wá pàṣẹ pé kí gbogbo ohun tí ń bọ̀ wá jẹ́ bíbẹ lẹ́sán àtilẹ̀ kó máa ta àkọsílẹ̀. ó ní iṣẹ́ tó fún mi pẹ̀lú eléyìí ni pé nígbà kan rí òun lòún dáwà tí ò sí nǹkan kan àbí ń ròyìn ìpẹ̀lẹ̀ ilé ayé táwa ń fojú wá rí àti sábàwọn yìí wọ́n ní ètò dá wa lórí òun ni pé hadith yìí ilé ayé tá a wà kìsámà tá à ń wò lókè wa yìí ni hadith ọ̀hún ń ròyìn lànàbì fi ń sọ wípé ọlọ́run ọba ń bẹ ńgbà náà àga àláràṣẹ ẹ sì wà lórí omi torí àga àláràṣẹ ọlọ́run ọba nínú ẹ̀dá ọlọ́run ni omi tága àláràṣẹ ọlọ́run wà lórí ẹ̀ nínú ẹ̀dá ọlọ́run ọba ni wọ́n ní nítorí náà a gbọ́dọ̀ gbọ́ hadith yẹn yé sí pé ìgbà kan ń bẹ tọ́lọ́run ọba dá wà lóhun nìkan tí ò tí ṣe nǹkan kan kò tí ì dẹ́dàá kò tí ì ṣe nǹkan kan láàánú kò tí ì ta nǹkan kan lọ́rẹ wọn ni irú èrò báyìí ó tako àdìsọ́kàn ta kí mùsùlùmí ó ní sí ọlọ́run ọba. so nígbàkigbà tá a bá ń gbọ́ wípé ọba àkọ́kọ́ ọba àkẹyìn ohun tá a fẹ́ ká máa gbọ́ yé sí ni pé ọba àkọ́kọ́ ni nípa pé nǹkan kan ò ṣáájú ẹ̀ máa bẹ ọba àkẹyìn ni nípa pé. nkankan kan ò ní gbẹ̀yìn fún òun ló gbẹ̀yìn ohunkóhun. àwa gbọ́dọ̀ rò wípé ńgbà kan tó ti wà rí kò sí nkankan kan níbẹ̀ torí pé ibi tí yẹn fi tako àdìsọ́kàn kákákání gẹ́gẹ́ bí mùsùlùmí ni pé yóò máa dàbí ìgbà tá à ń ronú kan ọlọ́run ọba wa aleykum salam gẹ́gẹ́ bí èrè tó wà nígbà kan tí ò tí ì lo àwọn ìròyìn ẹ̀ eléyìí làwọn àfáà ni ó tako àgbọ́yé tá a fẹ́ kémi àtẹ̀yìn ká ní nípa ọlọ́run ọba tá a bá ń ròyìn ẹ̀. gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan ẹni tí kò rí ọlọ́run ọba ròyìn ìṣòro ni kó tó ọba sí. mímọ ìròyìn ẹ̀ kò wá ní ọ̀nà kan tó yàtọ̀ sí pé ká wá láti inú quran bó ṣe ròyìn ara ẹ̀ àti inú àwọn àlàyé bó ti ṣe ńlá sallallahu alayhi wa sallam ṣe rò ó. nípa àkídà ohun tí a fẹ́ fi kún nǹkan tí à ń fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ bọ̀ lénìí òun náà ni ìgbà tí mo sọ yìí mo fẹ́ ká padà sí abala fik ní ìtumọ̀ rò pé ó láìpẹ́ kó gba táìm púpọ̀ lénìí. ní ìjókòó tá a ṣe gbẹ̀yìn ìbéèrè wáyé lórí nǹkan oṣù obìnrin ṣíṣe ẹ̀ eh, bá ṣe ka ọjọ́ ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo wá ṣèlérí pé màá bá yín yẹ nǹkan kan tí èmi pẹ̀lú ìjọ fà wò so that a lè yanjú ẹ̀ lénìí. so mo tiẹ̀ wá gbà lérò pé ok kí ló ṣe tí mi kúkú túwìtì tọ́pìkì yẹn láti ìpínlẹ̀ within thirty thirty five minutes lágbára ọlọ́run pẹ̀lú ká lè rí yanjú. then tí nǹkan bá tún wá fún un bẹ́ẹ̀ tó tún jẹ́ ìrújú a máa fi ìbéèrè a máa fi gbọ́ ẹ̀yẹ lágbára ọlọ́run ọba. ohun tá ń pè ní hide nǹkan oṣù obìnrin òun náà ni ẹ̀jẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣẹ̀dá ẹ̀yìn obìnrin tó pàṣẹ pé ó máa jáde lára yín lóṣooṣù léyìí tí wọ́n ṣe lálàdé wípé ó ṣe tìtàṣọ yìí ó máa ń jẹ́ twenty nine thirty days fún èyí tó pọ̀ nínú àwọn obìnrin ìyẹn ni pé ẹ̀ẹ̀kan lọ́gbọ̀njọ́ abẹ́ẹ̀kan lọ́jọ́ mọ́kàndínlọ́gbọ̀n fún ètò pọ̀jù náà àwọn obìnrin. wọ́n ní ṣùgbọ́n kì í ṣe gbogbo obìnrin ló rí bẹ́ẹ̀ fún wípé àwọn obìnrin kan wà tó jẹ́ pé táìmù tiwọn ó lè jẹ́ in thirty five days. ìtumọ̀ táìmù sọ ni pé ta ṣíjọ́ tí ọmọ tóbìnrin fi ń ṣèmọ́ra àtọ́jọ́ tó fi ń ṣe nǹkan oṣù àpapọ̀ méjèèjì ó yẹ kó jẹ́ twenty nine or thirty days lórí tó náà yìí obìnrin twenty eight twenty nine or thirty days. ṣùgbọ́n wọ́n ní àwọn obìnrin kan wà títí wọn ò rí bẹ́ẹ̀ tó jẹ́ pé àpapọ̀ time tí wọ́n fi ń nímọ̀ra àti time tí wọ́n fi ń ṣe nǹkan oṣù ó lè lé lóṣù kan pé pẹlòmíì lè pé forty days àbí jù bẹ́ẹ̀ lọ ó rí à ṣùgbọ́n wà. wọ́n ní bẹ́ẹ̀ náà láàárẹ̀ tó jẹ́ pé ìmọ̀ra tiẹ̀ àti nǹkan oṣù tiẹ̀ àpapọ̀ méjèèjì kì í kóṣù kan sayidina ali rabi allahu anhu nínú tíra alimogini wọn mú pe wá pé nígbà tí wọ́n ń ṣàlàyé nǹkan oṣù obìnrin wípé sayidina ali ó sọ pé òun rí obìnrin tó ń ṣe nǹkan oṣù tó dẹ̀ ń nímọ̀ra lẹ́ẹ̀mẹta nínú ọgbọ̀njọ́ tó túmọ̀ sí pé àti nǹkan oṣù ṣíṣe ẹ̀ àti ẹ̀ within ten days méjèèjì ti pé ó ti ṣe nǹkan oṣù ó ti mọ́ra tó bá ti máa di ogúnjọ́ ó ti ṣe nǹkan oṣù méjì tó bá ti máa di ọgbọ́njọ́ ó ti pé mẹ́ta ó jẹ́ ká máa wá sọ pé ókè tá a bá bí wá lérè pé kí ló ń jẹ́ nǹkan oṣù ṣíṣe ohun tá a máa fi dáhùn náà ni pé ohun tó jẹ́ ìṣe èyí tó pọ̀ jù mọ́ àwọn obìnrin òun ni pé kí wọ́n ṣe nǹkan oṣù lẹ́ẹ̀kan lóṣù iye ọjọ́ tó máa ń wọ́n ń jẹ́ ìyẹn náà ní tó jẹ́ standard tí ì tó pọ̀ jù ní obìnrin máa ń sábà lò gẹ́gẹ́ bí hadith òjíṣẹ́ ńlá ó ní ì tó jẹ́ standard fún ì tó pọ̀ jù lóbìnrin six or seven days ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje a máa rẹ́ ti tiẹ̀ ń jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà la máa rẹ́ ti tiẹ̀ lè má ju bí ijọ́ méjì ijọ́ mẹ́ta lọ a máa rẹ́ tó jẹ́ pé iye kan ló jẹ́ rí tó bá yá a tó change a tó di iye míì so àwọn fẹ́ wo kí làwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nípa bá a ṣe lè máa mọ iye ọjọ́ tá a máa fi gbèrò tì tá a máa gbá rẹ̀ tì tá a ní jẹ́ kọ́kọ́ súnmọ́ wa tá a ní ṣe tọ̀wáàf tó bá lẹ́pa lọ ṣe hajj tó ráwọn nǹkan tó ṣèwọ̀ fún ẹni tó bá ń ṣe nǹkan oṣù wọ̀nyí. ok page two sixteen. naam so àkọ́kọ́ àwọn nǹkan tó ṣèwọ̀ fẹ́ni tó ń ṣe nǹkan oṣù kò ní kírun kò ní gbàwẹ̀ kò ní ṣe tọ̀wáàfù bẹ́ẹ̀ náà ni ọkọ ò ní súnmọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí ẹnu àwọn àáfàá kò lórí ẹ̀ èyí tó ń kò lé lórí òun ni bóyá wíwọ mọ́ṣáláṣí jíjókòó sínú mọ́ṣáláṣí àbí gbígbé kùránì dání táwa ní afaramáwọn àáfàá tí wọ́n sọ pé ìyẹn ò ṣe èèwọ̀ fẹ́ni tó ń ṣe nǹkan oṣù a lè má láǹfààní láti máa sọ details ẹ̀ but ara àwọn hadith lọ́kọ̀ọ̀kan tí wọ́n ń júwe pé àwọn kọ̀ọ̀kan náà àwọn ìyàwó òjíṣẹ́ ńlá wọ́n gbé kùránì dání wọ́n wọnú mọ́ṣáláṣí láwọn àsìkò tó fẹ́ jọba yìí la fi ní afaramáwọn àáfàá tí wọ́n ní kò ṣe wọ̀ ṣùgbọ́n àwọn àáfàá kan wọ́n ṣe léèwọ̀ ìyẹn wíwọ mọ́ṣáláṣí àti gbígbé kùránì dání ṣùgbọ́n mẹ́rin àkọ́kọ́ tí mo sọ ẹnu gbogbo àwọn àáfàá ló kù ètò ìdòwìn bá ti ń ṣe nǹkan oṣù kọ́kọ́ má súnmọ́ kóun náà pààrùn tì kó má gbá àwẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ń ṣe hajj lọ́wọ́ kò gbọ́dọ̀ ṣe tọ̀wá. ṣùgbọ́n ibi tí problem wà kọ́lé léyìí ibi tí problem wà gan ni pé téèyàn bá wá fẹ́ mú ọjọ́ wípé iye ọjọ́ báyìí ni máa fi gbẹ̀rùn tì kí ni principle òfin wo la fẹ́ kó tẹ̀lé láti fi mọ iye ọjọ́ tó wọ́n á fi gbẹ̀rùn tì. wọ́n wá ní nípa báyìí a pé obìnrin sí ìpín mẹ́ta. Ìpínlè kìíní, òun ni ẹni tó bá jẹ́ pé ó ti ní ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀. Ìyẹn ló ń pè ní àlùmọ̀tádà. Ìyẹn ti ní ọjọ́ tó fi ń ṣe nǹkan oṣù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tóun náà dẹ̀ ti mọ̀ pé ọjọ́ báyìí ni. Ìpín kejì, òun lẹni tó jẹ́ pé kò dá ọjọ́ kò rántí ọjọ́ tóun fi ń ṣe àbí kó má tiẹ̀ fi ọjọ́ kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n ó ti mọ ìròyìn bí ẹ̀jẹ̀ nǹkan oṣù ṣe máa ń rí débi pé tó bá rí ó dà mọ̀ wípé nǹkan oṣù lélẹ́yìí yàtọ̀ sí ẹ̀jẹ̀ lásán tó máa ń jáde lára. ẹni ọjọ́ tó di ọjọ́ tó ń fi ń ṣe tí ọjọ́ tiẹ̀ bá ti pé kò sí nǹkan tó kàn mọ́ á ṣèmọ́ra á máa kírun ni. ṣùgbọ́n tí ò mọjọ́ tóun dá nature ẹ̀jẹ̀ hẹ́ẹ́rà mọ̀ òun náà tún ní òfin tó dé ẹnì kẹta wà lẹni tó jẹ pé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni nǹkan oṣù àkọ́kọ́ tó máa ṣe nígbèsè ayé ẹ̀ lélẹ́yìí kò ní iye ọjọ́ kan bẹ́ẹ̀ ni kò dẹ̀ lẹ́ẹ̀xpírẹ́ǹsì pé nǹkan báyìí lòun fẹ́ fi dá ẹ̀jẹ̀ haidọ̀ mọ̀ yàtọ̀ sí ìtí kìí ṣe ẹ̀jẹ̀ haidọ̀. kí n kọ́kọ́ ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ ròyìn ẹ̀jẹ̀ haidọ̀. pẹ̀lú tí ẹ̀yin obìnrin ròyìn fáwọn àfáà àwọn àfáà ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ haibọ̀ wọn ni tábà bí ẹ̀yin obìnrin léèrè pé kí ni kọ́lọ̀ ẹ̀jẹ̀ haidọ̀ mo rò pé wa wọ́n á ní ó máa ń ṣe bí ẹni fẹ́ dúdú yàtọ̀ sí ordinary ẹ̀jẹ̀ wọ́n níyẹn ló common jù wọ́n kò túmọ̀ sí pé dúdú nìkan ni ẹ̀jẹ̀ a wípé ìyàwó aisha ọ̀bí aláwọ̀ àná wọn ní láyé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa táwọn obìnrin bá fẹ́ mọ̀ bóyá ẹ̀jẹ̀ nǹkan oṣù ti dá àbí kò tí ì dá tí wọ́n bá mú òwú tutù cotton wool kan fi sí ojú ara kan fi lé ojú ara wọn a máa fi ránṣẹ́ sí àwa aisha pé bóun ṣe jẹ́yàwó ànábì tó ń kẹ́kọ̀ọ́ nínú ilé òjíṣẹ́ ńlá àwọn fẹ́ mọ̀ bóyá nǹkan táwọn rí yìí bóyá ẹ̀jẹ̀ haida ni àbẹ́jẹ̀ haida kọ́ ó mọ àpéyà ìkànnì àwọn obìnrin àwọn sọ̀hábà ó wá ní aisha máa sọ fún wọn allah yẹtàjìnnà hatayẹ rẹ́yìn alkọ́sẹ̀tẹ̀l bẹ̀dọ̀ aisha máa wá sọ fún wọn pé ẹ má kánjú títí tó fèrè nǹkan kan tó ń pè ní alkọ́sẹ̀tẹ̀l bẹ̀dọ̀ alkọ́sẹ̀tẹ̀l bẹ̀dọ̀ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ wọ́n ní omi ni tó ń jáde lára a máa fẹ́ funfun òun ni máa gbẹ̀yìn ẹ̀jẹ̀ haida fọ́pọ̀lọpọ̀ obìnrin tí a ti mọ̀ pé haida òun ti tán ìyẹn tí kì í bá ṣe pé ara dédé gbẹ so fẹ́lòmíì ẹ̀yìn akàn dédé gbẹ ni fẹ́lòmíì kẹ̀dẹ̀rẹ̀ á rí sáìn omi tó fẹ́ funfun yẹn aisha máa wá sọ fún ọ pé ẹ sùúrù kẹ ẹ ti rí alkọ́fẹ́tàlbẹ̀dọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá rí asufra yellowish colour wọlkudra brownish colour a máa sọ fún ọ yín pé lópin ìgbà tí kì í bá ṣe pọ́jọ́ yín ti pé o ẹ̀ka yẹn náà kún ẹ̀jẹ̀ haidọ̀. sheikh nasiruddin alalbani ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tí wọ́n bá gbé òun léèrè wípé ní ẹ̀jẹ̀ haidọ̀ kí ló ṣe rí ó ní dáhùn tóun ò bá máa fún wọn tóun dẹ̀ ti fún ọ̀pọ̀lọpọ̀ ni pé ẹ̀jẹ̀ dúdú ni tí kì í bá ti ṣe dúdú kì í ṣẹ̀jẹ̀ haidọ̀. ó ní ṣùgbọ́n gbà tóun gbọ́ hadithi tóun kan hadithi yìí wípé aisha máa sọ fún ọ wípé tẹ́ ẹ bá rí brownish colour àbí yellowish colour ẹ má kánjú lọ wẹ̀ tó bá jẹ́ kọjọ́ yín ò tí ì pé ó lóun wá gbọ́yé látàbẹ̀ láti bẹ̀ báwọn àáfàá kan náà ṣe sọ́rí tóun ò gbà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ wípé ẹ̀jẹ̀ dúdú nìkan kọ́ ni ẹ̀jẹ̀ haida ó lè wá ní brown ó lè wá ní yellow lópin ìgbà tọ́jọ́ ẹni yẹn ò báyìí tí ì pé ara ẹ̀jẹ̀ haida ni eléyìí wá jẹ́ ń tá máa fi pilẹ̀ fún wa yìí pé kí ni ẹ̀jẹ̀ haida ṣe máa ń rí èyí tó pọ̀ jù nínú obìnrin wọn a máa rí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó dúdú ju ẹ̀jẹ̀ tí máa sábà jáde lára lọ àbí kó wà brownish káwọ̀ ẹ̀ fẹ́ jọ àwọ̀ brown á light brown àbí kó wà yellowish tó fẹ́ jọ yellow àbí nígbà míì kó jẹ́ kọ́lọ́ ẹ̀jẹ̀ gan-an pupa so colours mẹ́rin wọ̀nyí ni wọ́n fi describe o. ẹ̀jẹ̀ haidọ̀. now àwa ní ẹni tó bá ní tí fi ṣe tẹ́lẹ̀ kí lànà bí sọ ń pẹ́ ẹni tí ò mọjọ́ ṣùgbọ́n tó dákọ́lọ́ ẹ̀jẹ̀ mọ̀ kí lànà bí sọ ń pẹ́ ẹni tí ò wá kínní tí ò kejì kí lànà bí sọ ń hadith mẹ́ta la fẹ́ kà sọ ìkànnì nínú um, obìnrin tọ́jọ́ ò bá dá ibẹ̀ ni problem wà tọ́jọ́ bá dá níjọ́ tọ́jọ́ ẹ̀ pé kò sí problem ọtí ibi tí ìrújú ti máa ń wá fọ́pọ̀lọpọ̀ ni pé ọjọ́ márùn-ún ló máa fi ń ṣe ilẹ̀ ẹjọ́ karùn-ún ẹ̀ wá ṣu kò dá ṣé tó bá dijọ́ kẹfà ṣé kóun parun tì náà ni àbí kóun máa ṣe lọ ẹ máa wá gbọ́ wọ́n ní ima an takuna data ada ma'rufa ta'rif qadra haidatiha فهذه تنظر قدر حيضتها ثم تتسل وتصلي وما زاد على حيضتها فهو دم استحاضة وليس بحيض tóbìnrin bá jẹ́ tó ti ní established regular days tí máa fi ṣe nǹkan oṣù kì í ṣe pé ó rántí pé lòun fi ṣe last month which was the first time tó máa ṣe nǹkan oṣù rí conclude lóṣù kejì pé nígbà tó ti jẹ́ eight days ní last month òun gbọdọ̀ sí eight days lóṣù yìí rárá nǹkan tá à ń sọ kọ́ nìyẹn bóyá bẹ́ẹ̀ lèmi àtàwọn kan nínú wa ti ṣera gbọ́yé ẹnìkan béèrè question eight days tẹ bá rántí tí mo sọ pé rárá kò yẹ kó ju six ọ̀sán lọ mo rò wípé mo ṣe ẹni yẹn gbọ́yé the person tó lè correct tó bá jẹ́ ẹni tó ń mì ni wípé ẹni tó ti ń ṣe regularly tẹ́lẹ̀ tí kì í ṣe pé ó ṣe ń last month eight days ó ṣe ní month before eight days ló mú sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé established practice ni for very long anabi ń dá ọmọ habiba ó ń dá lóhùn nígbà tó bí léèrè wípé ìwọ ọmọ habiba ó béèrè nípa pé báwo ni ẹ̀jẹ̀ haida ṣe rí tóun á fi dá mọ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ istihada tó lójọ́ wọ́n ní òjíṣẹ́ náà dá lóhùn pé ó ń kúfì kọ́bìrà máa ká náà tàbísù kí haibatu fún màkúsìlì bọ́sọ̀lì. ìwọ ọmọ habiba tẹ́jẹ̀ yìí bá ti ń dẹ̀ láàmú wo iye ọjọ́ tó fi máa ń sábà ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ rí tó bá ti ka iye ọjọ́ yẹn tó bá lé má bìkítà nípa lílé tó lé mo wá emphasize iye ọjọ́ tí ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ rí yẹn àwọn àǹfààní it has to be established not pẹ̀lú pé ṣe ní last month ọjọ́ márùn-ún ni mo ṣe ní month before ọjọ́ márùn-ún wọ́n ló láti jẹ́ áádà ó ti di àṣà wọ́n wá ní tí wọ́n ń pè láṣà ó kéré jù kó má dín lẹ́ẹ̀mẹ́ta so tó bá jẹ́ pé arábìnrin yìí rí i wípé ó ti di ìṣe fóun over a year over two years pé iye ọjọ́ báyìí lòun máa ń fi ṣe é kó ka iye ọjọ́ yẹn tó máa túmọ̀ sí pé ẹni tó bí mí léèrè wípé tó bá jọjọ́ mẹ́jọ ṣé kẹ́niyẹn ka mẹ́jọ yẹn kó fi parun tì tí mo sọ pé kò correct mo mú mo mú dáhùn mi padà pé ẹni yẹn correct èmi ni mo wrong ní aspect yẹn ẹ ṣe gbọ́n ẹ̀rí dáadáa so ẹni tí practice tí ẹ bá ti wà established over a long period kì í ṣe ẹ̀kan kì í ṣe oṣù méjì over a long period ó ti wà established wípé ó ní iye ọjọ́ tó fi ń ṣe é wọ́n ní iye ọjọ́ yẹn náà ni kò fi pátì. a máa wá béèrè pé kí ni maximum iye ọjọ́ mélòó gan ló lè jẹ́ maximum ten tó ń ṣe nǹkan oṣù. àwọn kan rán wa létí two weeks ṣe rántí. màá retí káwọn náà mú ẹ̀rí ẹ̀ wá lónìí. tó ti yé kò sí àdìsí gẹ́gẹ́ bí táwọn afáàtún sọ. So tó sọ fún wa pé iye ọjọ́ báyìí ni maximum tóbìnrin lè fi ṣe nǹkan oṣù bẹ́ẹ̀ náà ni òfin horo hadith kan tó sọ pé iye ìṣẹ́jú báyìí ni n tó kéré jù nínú tóbìnrin lè fi ṣe nǹkan oṣù a gbọ́ ẹni tó ló ń ṣe tiẹ̀ ó ń ṣe nǹkan oṣù lẹ́ẹ̀mẹ́ta nínú oṣù kan ó strange bẹ́ẹ̀ náà la ṣe máa rí nínú àwọn obìnrin ẹni tó jẹ́ pé nǹkan oṣù tiẹ̀ lè má jùjọ́ kan lọ àwọn òpin sickness ní ọlọ́run ò dáadáa kan náà ṣùgbọ́n ìpẹ́pẹ́ ìdúnnú obìnrin là ń fi ń ṣe àkàwé ọ̀rọ̀ fáwọn èèyàn á ní èyí tó pọ̀ jù ẹ̀kan lóṣù èyí tó sì pọ̀ jù ọjọ́ mẹ́fà sí méje ni wọ́n máa ń lò. tó ń tó bá ti stọ́dì ààrẹ tó rí i pé iye ọjọ́ báyìí lòun fi ń ṣe é tiẹ̀ ò rújú. kódà tó bá jẹ́ pé ẹ̀jẹ̀ tó ń rí lẹ́yìn ìtọ́jọ́ yẹn ti lé kò yàtọ̀ sẹ́jẹ̀ tó kàpẹ́jẹ̀ haida wọ́n ní kó má gbẹ̀rù tì tó bá ti jẹ́ pé practice ẹ ti wà established over a long period kó kà á fún ẹ̀jẹ̀ istihaba yẹn ni pé ẹ̀jẹ̀ tó lójọ́ kó wẹ̀ kó máa kírun ẹ̀ lọ ọkọ lè súnmọ́ ó lè gbà àwẹ̀ ó lè ṣètò àfẹ́ mo rò pé ti first one ó ti yanjú. ìkejì òun ni obìnrin tó bá jẹ́ pé òun ò ní experience tó lè fall back sí kò ní ọjọ́ kan tó fi ń ṣe haila tẹ́lẹ̀ tó lè fi sọ pé ìyẹn ìjọba yìí ni wọ́n ní hadith tó ń tọ̀ wọ́n ní tiẹ̀ òun ni arábìnrin kan tó ń jẹ́ fatima bintu abi hubeish wípé ó wá bá òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ó ní inni muratun ustahab fala abhur afa ada'u sọlá arábìnrin yìí wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní ìwé òjíṣẹ́ ọlọ́run ara tèmi kì í mọ́ nígbà kankan ẹ̀jẹ̀ kì í dá lára mi kí ni kí n ṣe ṣé kí n parun tì lópin ìgbà yìí ò bá dá náà ni wọn là nàbì wa dá lóhùn tó bá jẹ́ ní tó ti ní ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ kò bá dá lóhùn bó ṣe dá ọmọ habiba lóhùn torí pé ti ọmọ habiba tí mo kọ́kọ́ kà sí ti ànábì sọ fún yín pé ó ń tó fi ọdọ̀rọ̀ màá ká anat àbísọ ti haida tó parun tì fún déédéé ọjọ́ tó máa fi ń ṣe haida bọ̀ tẹ́lẹ̀ tó ti sátìn pàtàkì tó fẹ́ dá ilé ìlóhùn àwọn àfáà ni ó ní information kan nípa fatima tí hadith yìí ò sọ jáde ó ní information pé haida a máa sábà léjọ́ fún pé ẹ̀jẹ̀ yẹn kì í sábà dá information tó níyẹn tó sì mọ̀ pé fatima ò ní precise number of days ló fi dá tó bó ṣe dá lóhùn yìí kì í ṣe fatima ọtí ẹ̀rọ fatima bí n tó fún bẹ́ẹ̀ fún àdébí wa sọ fún yín pé là ìnàmọ̀ àbá àlẹ́ tẹ̀ ẹ̀rọ kùn nínú hadith kan wọn là nẹ́bì ní tó bá jẹ́ ẹ̀ńkánà dẹ́mọ̀l haid fadhalika aswad yu'rọ ìwọ fatima tó bá jẹ́ ìjẹ́ haida ní nǹkan tó ń dẹ̀ láàmú a máa sábà dúdú ni ó rọrùn láti dámọ́ yàtọ̀ ṣùgbọ́n tí kì bá ṣe ẹ̀jẹ̀ haida tí kì bá ṣe ẹ̀jẹ̀ haida ó ní fẹ́ìzà akbalat haidatuki fẹ́dà ìsọ̀la tí kì bá ṣe ẹ̀jẹ̀ haida má gbẹrù tì ṣùgbọ́n tó bá jẹ́ ràn tó bá jẹ́jẹ́ haida bóòrùn tì parun tì fún iye ìgbà tẹ́jẹ̀ yẹn bá fi ń jáde lára ẹ̀. tó bá jẹ́ ẹ̀jẹ̀ haida tó sọ wọ́n ní túmọ̀ ẹ̀ ni pé fatima tàmídìí ń bá sọ̀rọ̀ òjíṣẹ́ ńlá expect pé a lè dá ẹ̀jẹ̀ yìí mọ̀ pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ nípa pé kò ní iye ọjọ́ tó fi ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lè dá ìròyìn ẹ̀jẹ̀ mọ̀ ẹni tó bá wá jẹ́ pé kò ní iye ọjọ́ tó fi ń ṣe ṣùgbọ́n tó jẹ́ pé ó ti mọ description bẹ́jẹ̀ haida ṣe ń rí àfáà ní hadith fatima yìí òun ló máa apply sóhun ìtumọ̀ ẹ̀ rèé tẹ́jẹ̀ bá ti ń jáde lára ẹ̀ á wo ẹ̀jẹ̀ yẹn á wo àwọn nǹkan tá a fi ròyìn ẹ̀ pé ó dún ó máa ń sábà kí ó máa ń ní òórùn tó fi àtọ̀ sí normal ẹ̀jẹ̀ tó ń jáde lára fífi àwọn èrò wọ̀nyí dá ẹ̀jẹ̀ mọ̀ fún iye ọjọ́ tẹ́jẹ̀ yẹn ti ń jáde lára ẹ̀ á pa ẹ̀rùn tì tó bá ti wá di pé ó change ó di normal ẹ̀jẹ̀ padà á bẹ̀rẹ̀ sí ní kí irun ẹ̀. torí ó sọ pé ìzà àkùbálẹ̀ ha ìbá tuntun fọdá ìsọ̀là tẹ́jẹ̀ tá à ń ròyìn bá ti ń bọ̀ pàrọ̀ sí. wà ìzà àdàrẹ́t fọ̀tẹ́sítọ́sílẹ̀ àǹkì dání fún mọ̀sọ́lì tó bá ti wá kúrò fún ẹ tó bá ti dá lọ lọ ṣèmọ́ra kó sì máa kí irun ẹ lọ. now ká fi eléyìí ká fi ṣìkejì tẹni ọjọ́ alẹ́ ọjọ́ iye ọjọ́ máa kà ẹni tí ò mọ iye ọjọ́ ṣùgbọ́n tó dá kọ́lé ẹ̀jẹ̀ mọ̀ a fi kọ́lé ẹ̀jẹ̀ tó identify a fi ka iye ọjọ́ tóun máa fi gbé irun tì ẹnì kẹta wá ń kọ́ òun ò lọ́jọ́ torí pé kò ṣe rí bẹ́ẹ̀ ni kò dá ohun tá à ń pè ní ẹ̀jẹ̀ háídọ̀mọ̀ bóyá àwọn ọmọbìnrin wa tó ń ṣe ń bàlágà kéèfù tiwọn anabi tìtẹ̀ fún arábìnrin kan tó ń jẹ́ hamna bintu jash kí ni tiẹ̀ ni pé wọ́n lẹ́jọ́ bẹ̀rẹ̀ sí ní wá fóun náà tí ò dá anabi wa sọ fún un ó ní inna hadhihi raqdatun min raqdati shaitan sórí ẹ̀jẹ̀ tí tó ń yalá rẹ tí ò dá yìí kì í ṣe haida o ṣètánì ló fẹ́ fi fìtínà ẹ̀ ó ní nípa bẹ́ẹ̀ tàhayà bíi títà àyàm أو سبعة في علم الله ثم تفدي ìwọ́nà ntí kò ṣe rèé báyìí rántí fún ọjọ́ mẹ́fà àbí ọjọ́ méje ìyẹn nìkan tẹ̀mí ń sọ fún yín jẹ́wọ́dá tán pé ó jẹ́ standard fẹ́ni tó bá jẹ́ pé kò ní standard ọjọ́ tó fi ń ṣe é àbí tí ò dá kọ́lọ̀ àti òórùn téèyàn fi ń dá ẹ̀jẹ̀ háídàmọ̀ yàtọ̀ tí ò dá mọ̀ ó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù for the first time àbó ti ṣórí ṣùgbọ́n kò rántí ọjọ́ tó ń fi ń ṣe ó ti lose memory ọjọ́ tó ń fi ń ṣe wọ́n ní hadith hamna yìí òun ló apply sí tí ṣe pé kí ni o fún ọjọ́ mẹ́fà àti ọjọ́ méje kó pààrùn àti àròtì lópin ìgbà tẹ́jẹ̀ yẹn ò bá dá ṣùgbọ́n tẹ́jẹ̀ yẹn bá wá dá síwájú àwọn ọjọ́ tá à ń sọ yìí tó dá lójú pé ó ti dá pẹ̀lú nǹkan nínú nǹkan méjì ìyálà pé ó kí nǹkan bọ abẹ́ bí òwú ó dẹ̀ rí i pé ó gbẹ fúrúfúrú nígbà tó ń mu jáde àbí pé omi tí à ń pè ní alcosatul beira omi funfun tó máa ń yàn haida ó rí omi yẹn in that case ó máa ṣèmọ́ra á bẹ̀rẹ̀ sí ní kírun ṣùgbọ́n tí ò bá rí kan nu méjèèjì yìí lẹ́yìn ọjọ́ kẹfà àbí ọjọ́ keje bó ṣe lè wù kẹ́jẹ̀ yẹn ó máa ya tó ànábì ní òtẹ́sẹ̀lì lọ́wẹ̀ ó sì bẹ̀rẹ̀ ìbádà padà ó ní hátà ìràrọ̀ èyí tí ànàkì kọ̀tọ̀hùrùtì wọ́tàǹpẹ̀yìtì fọ́sọ́lì arba'an wa ishirina leila ó ní ìwọ hamna tó bá wà lọ sùmọ́ra wàá wá fi ọjọ́ mẹ́rìnlélógún kírun tó túmọ̀ sí pé àmẹ́bí ti yọ ọjọ́ mẹ́fà kúrò yé ó ní àbí ọjọ́ mẹ́tàlélógún wàá fi kírun tó túmọ̀ sí pé tí ò bá jẹ́jọ́ mẹ́fà lọ ó lè jẹ́ ọjọ́ méje fine. ó wá ní fẹ́ ìnà ní rọ̀ṣùmí fẹ́ ìnà dáa yìí jù sí èké ọ̀kadà àlekàfà fàálẹ́ fi kúlì ṣáà. ó ní tó bá wá ń kírun tó ń bá rẹ̀ lẹ́yìn ijọ́ kẹfà àbí ijọ́ keje yìí bó ṣe lè wù kẹ́jẹ̀ òun jáde lára tó ìrún tó kí gbà ààwẹ̀ tó gbà náà kọ́ ó gbà ó ní báyìí ni kó o ṣe máa wá ṣe lóṣooṣù ẹ ká wá wò báyìí ni kó o ṣe máa ṣe lóṣooṣù yẹn àgbọ́yé tèmi kọ́kọ́ lọ síbi pé kò gbọdọ̀ lé ìyẹn ni mo bá yín fà the other time tó ti yé yín good àwọn àpá kan wá fàlàyé kun wọn ní kò necessary wọn ní tó bá jẹ́ wípé obìnrin tí kinní yìí ń ṣẹlẹ̀ sí first timer ni kò gbọdọ̀ torí pé ó wá ní jọ́mẹ́jọ ní last month ó wá sọ pé jọ́mẹ́jọ yẹn náà ló ti di time òun kò gbọdọ̀ sọ pé òun ti pẹ́ẹ̀mejì ó ti di táìmù òun rárá ó kéré jù ó gbọ́dọ̀ wá lẹ́ẹ̀mẹ́ta with that number wọ́n ní tó bá wá tó bẹ́ẹ̀ ni ó lè ti di six off ṣùgbọ́n fún bìgínà tó ṣe ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ka ọjọ́ tó ti yé wọ́n ní ní six or seven days na ẹni bẹ̀rẹ̀ lákọ̀ọ́kọ́ yìí ẹ jẹ́ ká ìmájì pé tó di ó rè fúnjọ́ mẹ́rin ọjọ́ mélòó ló máa jẹ́ táìmù ẹ̀ ibi tí confusion ti máa wà fọ́pọ̀lọpọ̀ nìyẹn. now àwọn àfáà ni kò tí ì ní kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta tó lè kà kún regular period ṣé n gbọ́ mi ọjọ́ márùn-ún mẹ́fà ọ̀ méje kò tí ì ní kankan tó lè kà kún regular period a sì máa tẹ̀lé hadith àná pé kò gbọ́dọ̀ lé ní méje so lẹ́yìn ìjọ́ keje yẹn kò ní kà kún regular period mọ́ wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn eléyìí tá a wá sọ yìí tó bá wá rí i pé lemọ́lemọ́ ó wá ń wá rẹ́gúlálì jọ́mẹ́jọ jọ́mẹ́jọ àbí jọ́mẹ́sàn jọ́mẹ́sàn ó rẹ́gúlà àti pé ó lè shift kúrò níbi tí ànábì fífi tó jẹ́ six or seven torí kéèsì yẹn ti di kéèsì the first one ẹ̀jẹ̀ ṣé yé wa ó ti di kéèsì first one pé ó ti ní established regular period kódà tó bá jẹ́ jọ́mẹ́wàá àwọn tó rí bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ ṣùgbọ́n once tó bá ti wà established wọ́n lè apply ẹ̀ so ẹni tó bá wá jẹ́ bìgínà àbí tó gbàgbé ọjọ́ six or seven days ẹni tí kì í bá wá ṣe tó gbàgbé ọjọ́ ṣùgbọ́n tó lè identify ẹ̀ ṣáídọ̀ yàtọ̀ ànábìlẹ̀ kó fẹ̀jẹ̀ yẹn dá period ẹ̀ mọ̀ tó bá ti wá rí pé kìíní ẹ̀ ti change colour then kó wẹ̀ kó máa dín wẹ̀ lọ. àwọn kan máa wá ń béèrè wọ́n á ní bóyá ọjọ́ mẹ́fà làwọn máa fi ń ṣe rí kò lẹ́yìn ijọ́ méje àmì lẹ́yìn ijọ́ méjì ó fẹ́ kò wá mọ́ ṣé káwọn kírun níjọ́ kẹta fine àwọn kan máa ń pé bẹ́ẹ̀ ni wọ́n kírun tí wọ́n bá tún ti wá rí i kí wọ́n stop but kódà bẹ́ẹ̀ ni pé ètò correct jù òun ni nǹkan àfàs pé tó bá jẹ́ pé period ẹ̀ ti wà established wọ́n ní fífé tó fẹ́ yẹn lópin ìgbà tọ́jọ́ tó máa ń lò regularly ò tí ì pé kò tí ì mí pé period ẹ̀ ti pé wípé ó fíìvù ni kò tí ì expire so pé kó mú sùúrù tọ́jọ́ yẹn máa fi pé ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ yẹn ó rí kò rí kó lọ rẹ̀ kó máa kírun. so ìyẹn ni àlàyé díẹ̀ mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ haida. now istihada gẹ́gẹ́ bí n sọ ẹ̀jẹ̀ tó léjọ́ ni kì í wá ṣe nǹkan oṣù nìkan ló máa ń léjọ́ ẹ̀jẹ̀ ọmọ bíbí náà máa léjọ́ ni wọ́n tóbìnrin bá ṣe ìbímọ a expect pé fún wọn bíi ijọ́ mélòó kan àbọ̀sẹ̀ mélòó kan wọ́n á sì máa ní láti máa experience pé ẹ̀jẹ̀ ń jáde lójú ara. tí ẹ̀ náà a rí pé ìgbà báyìí ló gbọdọ̀ kéré mọ kò sẹ́ẹ̀rí ẹ̀ wípé obìnrin kan ò gbọdọ̀ mọ ká má rẹ̀ fún àwọn báyìí a rí àkọọ́lẹ̀ ṣùgbọ́n a rí àkọọ́lẹ̀ fún maximum tiẹ̀ tá a rí àkọọ́lẹ̀ fún maximum header àkọọ́lẹ̀ maximum tiẹ̀ ni pé wọ́n láwọn ìyàwó òjíṣẹ́ ńlá sọ́lọ́láhu alẹ́ sẹ́lẹ̀m ànábì máa ń pa wọ́n láṣẹ wípé kí wọ́n gbé ìbádà ìrún àti ààwẹ̀ tì fún nǹkan tí ò ní kọjá ogójì ọjọ́ tí wọ́n bá bímọ. tó túmọ̀ sí pé tọ́jà ìbádá tọ́jà bá tó ogójì kábí amọ́mọ́ yìí pé ẹ̀jẹ̀ tó ń jáde lára òun kì í ṣẹ̀jẹ̀ kì í ṣẹ̀jẹ̀ nefas ẹ̀jẹ̀ ìbímọmọ́ ẹ̀jẹ̀ pé kaṣan ara kan já ó ń tẹ́jẹ̀ jáde ni. now kí wá ní nǹkan tí ẹ̀jẹ̀ ìbímọ ṣe léèwọ̀ tó fi yàtọ̀ sí ẹ̀jẹ̀ áìdà òfin wọn ò yàtọ̀ síra wọn. tóun náà bá ń jáde àlè kírun àlè gbààwẹ̀ àlè ṣe tọ̀wáàfù ọkọ ẹni ò dẹ̀ lè súnmọ́ ni. tóun náà bá wá dá ṣáájú forty days sí nǹkan kan tóun náà fi yàtọ̀ sí ti áìdà ju pé ti hẹ́ẹ́ ẹni tó lọ́jọ́ ti ní regular days tó máa fi ń ṣe ọmọ bíbí kì í ṣe every month lèyàn ń bímọ so fọ́gbọ̀rọ̀ ó lè má easy fún ọ láti ní nǹkan tó lè pè ní regular pattern làwọn àfáàfin ní tẹ́jẹ̀ ìbímọ yẹn bá ti dá torí pé abẹ́ ti bẹ ẹ̀ gbogbo ohun tó ṣèrò fóun ó tún máa jẹ́ halal padà gẹ́gẹ́ bí tí mo sọ ìyẹn ò ní precise number of days pé ọjọ́ báyìí la fi ń ṣe ẹ̀jẹ̀ nifas so ní ṣókí ohun tí à ń sọ lẹ́nu yìí ò ní í pé mẹ́ta ni obìnrin nípa ìjẹ́ haidọ̀ ẹni tó bá ti ní ọjọ́ tó fi ń ṣe haidọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tó ti regular over years iye ọjọ́ yẹn náà ni kó maintain tó bá jẹ́jọ́ mẹ́ta ló fi ń ṣe lóṣooṣù kó máa múra pé fúnjọ́ mẹ́sàn-án yẹn òun á pa ìbádà irun àtàwẹ̀ àti sọmọkọtì ṣùgbọ́n tó bá wá jẹ́ pé láàrin ijọ́ án yẹn ó break ó wá láàárọ̀ ìlàlẹ́ àwa rò pé àbára ti mọ àbára ò tí mọ wọn ní kó mú sùúrù kọjá ẹ ti gbé lórí ohun ìrun àtàwẹ ìyẹn fẹ tó ti ní regular period ẹni tí ò ní regular period ó lè sọ pé òun fẹ fall back sí ṣùgbọ́n dá lójú dáadáa wípé òun dá ẹ̀jẹ̀ hẹ́rẹ́dàmọ̀ yàtọ̀ sí ẹ̀jẹ̀ ṣan ara tó já ó dúdú ni ó yẹ́lò ni ó brown ni tó bá ṣáà ti dá lójú pé òun dá eléyìí mọ́ yàtọ̀ wọ́n ní fún iye ọjọ́ tó fi ń wá tó dẹ̀ dá lójú pé ó rẹ́gúlà kóun náà avoid ìrún ẹni tí ò wá mọ̀ kínní tí ò mọ̀ kejì ìyẹn lànàbì ń bá wí tó sọ pé ní ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje torí pé ò tí ní regular pattern títí tí regular pattern máa fi establish rẹ̀ tó bá ti wá establish rẹ̀ six or seven days yẹn kò apply sẹ́ni yẹn mọ́. na question tẹ́nìkan wá béèrè wípé ẹni tí tiẹ̀ bá máa ń wá fúnjọ́ mẹ́ta regularly now over wá particular month over wá fúnjọ márùn-ún kí ni kó ṣe màá fẹ́ kẹ́nìkan ní bá mi dáhùn ètò ìtọ́ lọ́hùn torí ìdáhùn rẹ̀ ti wá nù ìkànnì àwọn hadith mẹ́ta tí a sọ yìí obìnrin tó máa ń fi ìjọ mẹ́ta ṣe nǹkan oṣù ẹ̀ ní particular month ìjọ márùn-ún ni kìnìún ẹ̀ fi wá kí ni kó ṣe. any attempt? aleykum salaam wa rahmatulah. mo rò pé nìyẹn òun náà ti ní pattern ó dẹ̀ ti mọ̀. jazakila ọkọọrẹ. so òun náà first school yẹn ló máa apply sí. ok answer yẹn correct pẹ̀lú májẹ̀mú. tó bá ti jẹ́ pé àṣàyàn jẹ́ mẹ́ta. pattern exactly but tó bá jẹ́ pé ẹni tó ń yàn ṣe bẹ̀rẹ̀ ni pattern yẹn ò tíì establish ara a máa ní kó mú sòrò kó má kọjá seven days pọ̀pọ̀ tí ìlú regular pattern ẹjọ́ ṣó clear jazakillah fẹ́rẹ̀ now. now um, lábẹ́ ẹ̀jẹ̀ haida ti nepal wọ́n ní àwọn yehud wọ́n ní ṣe tá a mọ̀mọ̀ wọ́n kọ́lọ́hún tó gbé ànábì ránṣẹ́ sáwa ìpè kó wa ní tóun fẹ́ kó jẹ́ ṣe tiwa àwọn nǹkan táwọn bá tí ànábì mọ̀ mọ́ àwọn yahudi ó máa ń fẹ́ kí tiwọn ó yapa sí tiwọn ni débi pé wọ́n nìkan ni wọ́n sọ pé kí ló ṣe ọ̀dọ́mọkùnrin yìí kò sí nǹkan tó kàn ní ṣe tàwọn àfi kó mọ̀ọ́mọ̀ fẹ́ yapa. ẹ rántí pàǹdàbí sọ́ńdì kan ó ní ẹwọ bàtà kírun ṣe ti borí kí ló sọ ọmọ hadith yẹn pé fà á ó ní ẹ fi yapa sáwọn yahudi àwọn kì í wọ bàtà. yẹ̀wúdí ayé ìgbà ni o pé wọn bàtà ń sì ní ilé ìjọsìn wọn ṣùgbọ́n wọn ta ayé ìgbà ní mọ̀dí wọn máa wọn lẹ̀ tá a fẹ́ wọn ànábì wa ní ẹ̀yìn ti wọ kírun ẹ fi bá wà ń yóò máa yóò máa mú fi kírun bó ṣe sọ eléyìí i pé nígbà àti àwa ni àṣẹ táwa yẹn kì í ṣàṣẹ tó ṣe lọ́rùn ọ̀yàn àṣẹ pé ìṣe tí mi ò fẹ́ kó parẹ́ ni tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan a lè máa fi hófù kírun kò sí nǹkan tó rọrùn pẹ̀lú ẹ̀. ẹ̀kọ́ la kàn máa ní láti dára wa wọ́n lè mọ̀ pé n tó wọ bàtà wá kírun kì í ṣe pé ya wèrè nínú àkọsílẹ̀ ni tó ti yẹn sìn àwọn àfáà wa ní ṣùgbọ́n o tá a bá wo ibi tá a ti fẹ́ kírun tí wọn lágbọ́yé ẹ̀ tó jẹ́ pé rọ́ọ̀gì wọn tí wọ́n tẹ́ á gbòdì lọ́lẹ́yìn wọn tí wọ́n bá dédé réyàn tọwọ́ bàtà wá ó lè dá fìtínà sílẹ̀ wọ́n ní ká mú sùúrù kárí pé a kó wọn lẹ́kọ̀ọ́ ń pẹ́ dáadáa ká tó lò ó. ọtún kọ́ta fẹ́ lè mọ hadith rè anabi ní hall of fame yahud mo fẹ́ kẹ́ ẹ fi ṣe yìí kẹ́ ẹ fi yapa sáwọn yahudi. bẹ́ẹ̀ náà ló wá sọ nípa nǹkan oṣù ó ní wọ́n níṣe kan tiwọn tóbìnrin wọn bá ti ń ṣe nǹkan oṣù wọn kì í fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ilé ọ̀pá náà àsúnmọ́ pé kígi tìró wọ inú ilé tìró haram ni ṣùgbọ́n wọn máa ń fẹ́ lé wọn jìnnà sí sàkání wọn bí ìgbà tá àbálòbìnrin tó bá ti ń ṣe nǹkan oṣù nǹkan ẹ̀gbinrin àdéhùn ní inel mina lions ó kò sígbà kankan tí mùsùlùmí onígbàgbọ́ òdodo tó jẹ́ nǹkan ẹ̀gbin ẹ̀jẹ̀ yìí ń jáde lára ìpínlẹ̀ ọba da sára ni kò wá ṣe ń di nǹkan ẹ̀gbin káàfáà kan máa wá ṣe yín nígbà tó ń lé ajá kúrò nílé àbí ó ti pé awa lóun ò lè báyàwó òun jẹun àwọn yahudi kì í báwọn ìyàwó wọn jẹun nígbà tán bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kódà wọn kì í gbà kán jọ máa sunú yàrá kan náà nígbà tí wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gbogbo ìṣe yìí a rí i pé nílẹ̀ wa ń bí wọ̀láì àwọn kan táwọn náà pera wọn láàfáà wọn ń ṣe é. débi pé bí sì pé ó ní kí ṣé mùsàlámákọ́ ó ní kó bá mú ìpẹ́ ìkírun aisha tó kó bá mú kí wá ń dáhùn pé haid ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ní innama haidatiki lẹ́sẹ̀ tí yẹ́dìk haidọ̀ ọwọ́ ẹ̀kọ́ ló wà. so táà níbi bá lè ní kó mú tó ìkíni wá tó ń lò láàfà kó wá ké tó ti rò pé gbẹndẹlẹ́hà òun kò gbọdọ̀ fọ́ àgẹ́ àlùwàlá ẹ rí i pé téèyàn ò bá farabalẹ̀ kọ́ islam yóò máa dáwòrò tiẹ̀ ṣe ó sì máa rò pé islam ló ń ṣe wàláì bó ṣe jẹ́ pé téèyàn ò bá farabalẹ̀ mọ̀rọ̀ yan ọlọ́run yóò máa nǹkan míì yóò sì máa rò pé ọlọ́run ọba lòún sì. so anabi wa pa wa láṣẹ ó ní gbo ifnaru kúlẹ̀ ṣẹ́yìn ẹ̀ǹ ilẹ̀ nìka ó ní mo ṣe ní ẹ̀tọ́ fún ẹ̀yìn àlùmọ̀ yìí pé táwọn obìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ gbogbo ń tẹ́ ẹ máa bá wọn ṣe tẹ́lẹ̀ pátálẹ́lẹ́ bá wọn ṣe àfikún kí ti tìró má wọlé tìró bẹ́ẹ̀ náà lọ. four play káfọ́ lára kò sí nǹkan tó kọ́ kájọ jẹun kájọ wẹ̀pọ̀ kájọ sùn tẹ gbogbo yẹn pátá halal ni. kódà aisha kíkẹ́ lọ́ọ́ máa bá ó ní tó ń bá ń ṣe nǹkan jù lọ́wọ́ òjíṣẹ́ ńlá a máa gbé orílẹ̀-èdè nìkan tí a sì máa ṣe tìláwà quran ó tún tó yẹn ìbáàdà làmẹ́bí ń ṣe orí tan tó ń ṣe nǹkan oṣù dórí ẹ̀ lé ká lè mọ̀ pé téèyàn ò bá fẹ́ ẹsẹ̀ ojú ẹ dúdú ìtọ́lọ́run òṣèlè wọ̀ àṣìlè wọn wá fara ní ẹ̀yìn odò bí ìgbà táwọn ní à wọ́n sì yín dá wọ̀lẹ̀ ìyá ọ̀bẹ̀bẹ̀ ọlọ́run bó sì ṣe obìnrin dá wọ̀láhì. sọ àwọn nǹkan tó ní kó máa jáde lára yìí bó ṣe jáde lára ìyá wa àwa tọ́lọ́wọ́n kádàrẹ́ lọ́lọ́wọ́n ọba ṣe ní kó máa rí bẹ́ẹ̀ fẹ́yìn náà àwọn ìbáàdà tọ́lọ́wọ́n wá ṣe lọ́rùn ọ̀yàn fáwọn ọkùnrin tó ní kẹ́yìn ó má ṣe ó lóun yá fẹ́ fún yín bí ìgbòho tó ti yé ṣùgbọ́n ààwẹ̀ ó lè máa gbà yẹn padà tẹ́ ẹ̀ bá gbà á lásìkò tẹ́ ẹ̀ ń ṣe haidọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ gbà á nígbà tẹ́ bá ń ṣe haidọ̀ ẹni bá tán gbàǹgbà tó ń ṣe haidọ̀ yóò tó jí àlọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n òun yẹn olóhùn mú òun ṣàmójúkúrò fún yín nípa yẹn so láti ṣe àyè sílẹ̀ fún ìbéèrè màá fẹ́ dánu dúró ń bèbà yìí lónìí ẹ jẹ́ kí n rán alé tí ní ṣókí àti àsárégbéyẹ̀wò nínú àkíyà arán alé tí pé ọkọ ọba wọn ní bó ṣe ròyìn ara ẹ ó lóun ọba àkọ́kọ́ òun lọ́ba àkẹyìn ṣùgbọ́n jíjẹ́ ọba àkọ́kọ́ kò fi dá wa lójú pé ìgbà kan ń bẹ rí tó jẹ́ pé òun nìkan ló wà. tá a bá sọ ẹni tí ò bá jókòó kẹ́kọ̀ọ́ àkéde á ní kílẹ̀ ń sọ. a ní bẹ́ẹ̀ ni ihun tó yé wa là ń sọ pé ààrí mẹ́sùn tẹ́kìtì kan báyìí wọ́n sọ pé nígbà kan rí òun nìkan lòún dá wà àrí tẹ́kìtì. but àrí tẹ́kìtì pé ó ti ń bẹ kó tó dá sánmà àtìlẹ̀ ṣùgbọ́n ṣé sánmà àtìlẹ̀ nìkan ló tó dá? ihun tó dá ó pé àwa la so kó tó dá sánmà àtìlẹ̀ ló ń ó ní kánà lọ́ọ̀ wọ́n lọ kó mi kọ́bílẹ̀ hù ṣe yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń bẹ tí ò tí ì sí nǹkan kan míì tó ò tí ì ẹ̀yìn wọ́n lọ́mọ kó mi kọ́bílẹ̀ tó nǹkan tó ṣáájú òun àìsí nǹkan tó ṣáájú ẹ̀ yẹn làwọn kan tú sí pé kéé òun nìkan ló ń bẹ àwọn àfààní ààrẹ rí kí nǹkan má ṣáájú ẹ̀ kò tí ì túmọ̀ sí pé kò sí nǹkan kan míì ṣùgbọ́n dá wa lójú pé gbogbo nǹkan tí ń bá ń bẹ ọlọ́ọ̀bá àga ọlá òun nígbà tó ń sọ yìí orí omi ló wà nígbà tá à ń sọ yìí in tá à ń pè ní ìgbàgbọ́ ọlọ́run ò tí ì dáa kò tí ì dá nǹkan tá à ń pè ní time so wọ́n ní ká ṣẹ́nu kù tó bá ń bi wá léèrè pé ṣé gbà kan ń bẹ tọ́lọ́run ti ń bẹ rí tí ò sí nǹkan kan èèyàn máa rò pé àfọmọ́ ọlọ́run kò ṣe tóun bá ní bẹ́ẹ̀ ni nígbà kan rí ọlọ́run bá ní kán ló ń bẹ kò sí nǹkan kan but a kó rẹ̀ sábà àwọn ò ṣẹ́nu kù pé ààrí text sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n dá wa lójú pé lọ́rùn ọba náà ló ṣẹ̀dá ohunkóhun òun ló sì pilẹ̀ ohunkóhun torí pé ńgbà tó ń ròyìn ara ẹ̀ ó ní kóhun tó dá sánmọ́ àtilẹ̀ aláràṣí òun ti ń bẹ omi ti ń bẹ bẹ́ẹ̀ sì ni aláràṣí àtomi ti ń bẹ yìí ẹ̀dá ọlọ́run ni wọ́n ẹ jẹ́ ṣó clear níbi tí haida àwa ṣàlàyé pé mẹ́ta ni wá àwọn obìnrin ẹni tó bá ti ní regular pattern tó fi ń ṣe haida iye ọjọ́ tó ń lò tó ti wà established bẹ́ẹ̀ ni iye ọjọ́ yẹn náà ni kò fi kóra ló fún un èrò tó bẹ́ẹ̀ bá ti lé kò sí nǹkan tó kàn án ó bẹ̀rẹ̀ ẹ̀rù kó máa kí i. ẹni tí kò wá lọ́jọ́ ṣùgbọ́n tó lè dá ẹ̀jẹ̀ haida mọ̀ with certainty tó dá lójú tó bá ti dá ẹ̀jẹ̀ yẹn mọ̀ eh, tó wá rí i pé ó ti yàtọ̀ láwọ̀ tó bẹ̀rẹ̀ sí ní kírun títí náà ti ní established regular pattern tó bá ti wà established òun náà padà síbi ọjọ́ tó ti established ẹni tó bá jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtẹni tó jẹ́ pé ó ti ń ṣeré ti gbàgbé ọjọ́ ni àmẹ́bẹ̀ ní kí yẹn gbèrò sí fún six or seven days tí peter náà máa fi ní established regular pattern ìyẹn jẹ́ àlàyé lórí ẹ̀jẹ̀ haida ìbá tí a ṣe lálàyé yìí abẹ́lọ́wọ̀n ọba yìí pé kọ́lọ̀ ń jẹ́ kí ẹ gbọ́ yìí ju mo ṣe express ẹ lọ tí ọlọ́run bá ti ń jẹ́ ká máa mu ní díẹ̀díẹ̀ báyìí tá a ń dìímú tá fi ń kọ́ àwọn míì a lè ráwọn ẹlẹ́hàá pọ̀ kan ládùúgbò wa táwọn ò láǹfààní pé wọ́n wá sí halkọ̀ bẹ́ẹ̀ ń pa pé ọkọ wọn ò gbọ́n pa bí yìí àbí ó tiẹ̀ lè má jẹ́jọ tí wọ́n fara mọ́ súnà lọ títí kó lóun ò fẹ́ kẹ́lẹ́ àwọn òórìn mọ́ àwọn àlè súnà ṣùgbọ́n tọ́rọ̀ bá irú àwọn ìyàwó lójú wọ́n lè wá bí yín tó téèyàn bá ti ń ná nǹkan tó ń kọ́ nímọ̀ a máa gbà ládá àwa tá a dẹ̀ ń nà á nígbàgbé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa náà ti kéré tá a ti gbàgbé tẹ̀sán yẹn adẹ́káwọn ọ̀tún ọ̀tún kíra yẹ̀wò tó bó ṣe rí nìyẹn tẹ́yìn náà bá ti fi ń pa àwọn èèyàn a máa rinlẹ̀ lẹ́mìí yín ẹ̀ nígbàgbé ẹ̀ dẹ̀ máa gbà ládá so abẹ́ ọlọ́run ọba yìí pé kó jẹ́ ká máa láǹfààní àti máa kọ́ lọ kó má kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa. ẹ coming sunday déètò ló máa jẹ́nà twenty twenty second ok halkọ wa ṣé o mọ kbc ìgbà tó máa bọ́ sí. ok ó mì pé sunday tó wà wájú lọ́hùn-ún ló máa jẹ́ environmental àbí so a sì máa wá ní coming sunday ẹ jọ fún àwọn tó bá jẹ́ pé àkọ́kọ́ wá wọn rèé tá a bá ti ní eh, environmental saturday sunday tó bá tẹ̀lé làákín wá so sunday kan nu mẹ́rin yẹn làákín wá environmental saturday environmental sunday làákín wá èyí tó ṣẹlẹ̀ ní last week ìròyìn tí wọ́n fún wa wrongly pé wọ́n fẹ́ lo bí ìlú ìjẹ́ká wá now ká wá gba questions báyìí. ẹ bá fún question èèyàn mẹ́wàá aleykum wọ́n máa ń sábà kánsulẹ̀. kí lẹ suggest? àkínwá bẹ́ẹ̀ ni àkínwá ṣẹgbọ́n mu wọ́n làkínwá. tí àkọlù mi kàn ní wípé bó ṣe súnmọ́ december period yẹn ìta máa ń wà clumsy gan ìyẹn ni fíà tèmi kan ni. ẹ bá pín numbers now. environmental kọ. mo agree. English, English, ṣé ti pé. òun náà táwọn ọkùnrin tó nǹkan kan tó ju tẹ́lẹ̀ wọn á wo obìnrin ní tẹ́lẹ̀ tó bá ti tán tí wọ́n ti lè bẹ̀rẹ̀ sọ pé ní ìfọ́pẹ́ ní ti tán. ṣé ti pé náà nọmba one ẹ bá fún ọ ní mic bisimilah. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. kíka ọjọ́ idol. naam. ṣé a máa wo àsìkò tí kíní yẹn dé fi ka ọjọ́ pé kàkà hours ẹ mọ̀ ìgbà míì ó lè wà láàárọ̀ ìgbà míì ó lè wà lọ́sàn-án ìgbà míì ó lè wà rọ̀lẹ́. so ṣé nísìn ó wá bí nǹkan bíi six lẹ́nu mo fẹ́ ka seven days ṣé di seventh day yẹn ṣé àárọ̀ ni màá kà ní àbí tó bá di six ọjọ́ yẹn ni màá máa wò pé ọjọ́ kejìlá bẹ́ẹ̀ ni oṣù kan dé ọjọ́ kan la máa fi kà àrí tẹ́ẹ̀sì pé ẹ̀ka báyìí àwà sòtá àbá ti rí tẹ̀sí ẹ̀ka báyìí àwà tó ti yé gbogbo nǹkan tí ọlọ́run àbáyà ànágbà ti sọ tá àbá rí tẹ̀sí dídùn rẹ̀ wọ́n ní a máa dá padà bí àwọn tí ó ń lo èdè tó ti yé tọ́lọ́run lo èdè wọn èdè ta ló ń lò èdè àwọn lárúbáwá tó ti yé Anabiwa wa jẹ́ kó yé wa wípé nínú ìsìláàmù kan pin sí maghreb tó ń gbà tí o sọ hours kà a àní sọ pé ó gbọdọ̀ pé twenty four hours kí n tó kà fún two days. but eh, fífi ọjọ́ eh, maghreb time eh. ṣé wọn day and night àbí. ó wá ní ó wá ní bóyá nǹkan bíi six nírọ̀lẹ́. nírọ̀lẹ́. ok. a ti ń bọ́ sí ẹ̀hún um, night àbí. bẹ́ẹ̀ni. ẹ mọ̀ pé night kan nìyẹn ò stars. ó yé mi. so ó dà wò ẹ wò bá sí tó bá wá ẹ̀rù má dùn pé wọ́n ní six tó wọ́n sọ yẹn. ìgbà wo la tó lè sọ pé ó ti rọjọ́ kejì a ti rí ọ̀sán kan òru ẹ bẹ̀rẹ̀ ní mọ́gàdùn. Hmm? tó bá wà fi di six ẹ̀lẹ́jọ́ kejì ọjọ́ mi nìyẹn. ẹ eh. ka ojúmọ́ kan àtọ̀rọ̀ kan ìṣòro náà nìyẹn. Now, uh, question number two. Number two. That's all. ọjọ́ ìrora tí mo hangi ship ẹyọ kan màá tìtì yẹn bóyá kọ́mí halkọ̀ lágbára ọlọ́run náà. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. I have two questions. The first one is on this topic and the second one is not on the topic. Okay. The do you, one. do you do you understand Yoruba? I understand Yoruba but I can't speak, speak well. Okay, now. okay. Go on. Question. A person that uh, This has the regular days for the period. Tó wá uh, the following month tó uh, Okay. If it is um, complete already, the normal complete already. Is, already yes. complete. Mm. The person will need to bath to start. The... That's right. What is um uh maybe the, the step? The person need to. No. The person will just continue the salary. Yes. Let me just add a little explanation. Well, you say you don't speak, but you understand, Abi. Um. Now, ìbéèrè wọn ni pé ẹni tó ti ọjọ́ tó fi ṣe nǹkan oṣù. Ọjọ́ yẹn wá lé aníkóló ọwẹ̀ nígbà tó ti ní regular pattern. Ìpò lé fún bíi ìjọ méjì àbíjọ mẹ́ta ó ṣe ẹ̀rọ adá. Ṣé ó nílò láti tún ìwẹ̀ rárá? Ìwẹ̀ ìwẹ̀ yẹn ẹ̀jẹ̀ tó ń jáde yẹn bí ìgbà tí wọn bá fẹsẹ̀ kọ́ tọ́jú ẹ̀ ń jáde lẹ́sẹ̀ ni haira mọ́ sísà mi. na ẹ jẹ́ ká gba ìbéèrè wọn kejì torí pé ó jọ bíi pé wọn regular ní ìgbà ìtẹ́lẹ̀ ká yẹn ṣe fún wọn. a kì í gbà ju kan lọ so that a lè kárí ṣé kí yẹ second time you can ask a second question so witches and wizards nípa àwọn àjẹ́ àtàwọn oṣó ìbéèrè kejì yìí bismillah. first of all something we call witch and wizard. yes. now if a person is calling somebody a witch what do we say to that person for instance um, a sister a. okay. Mm If he goes out, perhaps he sees um, male or a female that is, he easily calls that person. What do you say? Okay. Wọ́n ní tó bá jẹ́ pé òótọ́ ni pé àjọ kí ló máa jẹ́ ìdájọ́ tẹ́ni tí máa yára pinnu lájẹ́ bí bàbá kan ó wá lọ́mọ kan ìwé òtẹ́lọ́rùn àbí kó sọkàn kó dunú alájẹ ni ẹ mo mọ̀ tẹ́lẹ̀ náà tó ti yé ẹyin ìyá wa máa ń sábà sọrú ẹ̀ abẹ̀yìn torí tọlọ́run ẹyí bẹ́ẹ̀ sọ táwọn ọmọ yín àkọ́kọ́ náà ni pé ìhà wo ni wọ́n fẹ́ káwa kọ sí pé àjẹ́ ń bẹ àjẹ́ òsì sọrí ní tọ́lá ọba dá díẹ̀ báyìí ló fi mọ̀ wá torí pé wá dá ọ lójú pé ó dáhùn ẹ̀mí kan tá a rí àwọn àjọ̀nú yóò jẹ́ káwa sọ pé kò sájẹ́ kò sẹ́lẹ̀rè kò sẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ náà ni wọ́n wà. ṣùgbọ́n táwa ń sọ ní pé àwa kọjá ohun tí wọ́n lè fẹjú mọ́ àwa kì í ṣe ohun tí wọ́n lè dẹ́rù bà wàláhì. ohun tó yá wa ó ti kọjá kájẹ́ kan wọn àfẹjú mọ́ wa. ṣé n gbọ́dọ̀ mi gbogbo àjẹ́ gbogbo oṣó gbogbo ohun tó lè wù kí wọ́n jẹ́ wọn ò tíì tó àwọn àǹjọ̀nú tí wọ́n ní wọ́n jọ pawọ́pọ̀ ṣe mítìn pé káwọn kúkú mú òjíṣẹ́ ńlá kúrò lórí ilẹ̀ lẹ́ẹ̀kan wọ́n ní wọ́n ṣe mítì àwọn àjọ̀nú orí àpáta àjọ̀nú inú omi gbogbo pátá ẹ̀yìn májì kí gbogbo ẹgbẹ́ àwọn fẹ́ ṣe mítì pé àwọn fẹ́ mú ẹnìkan balẹ̀ ọlọ́run wá kọ láwọn gbólóhùn mélòó kan kó sọ pé àwọn òdìkẹ̀lẹ̀ máa ti láhì tààmát min sharri ma khalaqa wa zara'a gbogbo yín màdúrà yẹn ẹn tí ò bá mọ̀ ó wà nínú citadel tíra two hundred naira yẹn wọn níná tí wọn mú bọ tọ́wọ́ fi jọ iná òun dẹ̀ kú pé so ọlọ́run ní pé òun ó demonstrate táwa náà ó máa sà pé pé ọba àjẹ́ olórí wọn gbogbo wọn ò rà ni so àwọn táwọn bá sọ pé wọ́n wà kì í ṣe pé wọ́n wá ká máa ká máa tójú bọlé kiri káàfà kan ṣáájú òfin wa rárá kí ìyẹn bó ṣe kó kí i má mọ́kàn mọ́kàn fọkàn balẹ̀ pé ọlọ́run ọdún ó dáàbò bò ẹ́ àwọn akọni wọn ní kí irú wọn máa dẹ́rùbà àwọn tó sì òye làjẹ́ lè máa dẹ́rùbà. ṣùgbọ́n òbí tó wá pé ọ ní àjẹ́ abẹ́ tó máa wọ ẹnìkan ṣoṣo tá ní àjẹ́ ni léyìí. àmọ́ nǹkan kan tí ọlọ́run bá rẹkọmẹ́ndì pé ká fi ṣe o ó yàtọ̀ sí pé kéèyàn jalè tí wọ́n ní ká gé ọwọ́ ẹ̀ àbí pé kéèyàn ṣe ṣìnà tí wọ́n ní ká náà ń pò ọlọ́run ò prescribe punishment kan fún ẹni bẹ́ẹ̀ but ẹ̀ṣẹ̀ ńlá ló dá nípa pé ẹ̀sùn tó fi ń kan ẹni yìí tá a bá ní kó prove ẹ̀ kò lẹ́rìí kankan lè fi prove ẹ̀ ọmọ lè máa ṣe wọ́nranwọ̀nran gbà mí tó máa nídìí tó wọ́nranwọ̀nran tó máa lálàyé tí ò yá wa bọ́ọ̀lù mi bá ń sọ nǹkan tó dáa àbí tó ń sọ kan tó ń jọ bíi pé ó ń bọ́ sí i tí nǹkan tó ń sọ lọ́ńdẹ̀ ń já burú wọn á ni ṣùgbọ́n yẹn kọ́ la fi ń dàjẹ́ mọ́ tó ní ṣókí sísá mi kò proper kò correct obì kan máa pọ́ mẹ́ẹ̀ lájẹ́ àbí kẹ́nìkan máa pe obìnrin kan lájẹ́ torí pé onípò hùwà kan tó tó strange ṣùgbọ́n ṣàjẹ́ ń bẹ ṣàjẹ́ sí àání nínú tọ́lọ́wọ́n bá dá díẹ̀ ló fi mọ̀ wá tí wọ́n bá ń bẹ àsọ pé wọn ò sí ṣùgbọ́n àwa kọ́ ni ọlọ́run ní kí wọ́n máa dẹ́rùbà tó ti yé ọlọ́run tẹ̀ ó ní àṣetán ó ní kò ní sultan kò ní agbára kan àfi lórí àwọn tó jọ ọ́ àwọn tiẹ̀ àwọn olójọ́ àwọn tí ò sin ọlọ́run ọba tí ò fẹ̀mí wọn sọ́dọ̀ ọlọ́run àwọn náà ní ṣètánì wọn adẹ́rùbà now question number three number three. Nam. Ẹ ìbéèrè mi ni pé. Ẹ lo kíní yẹn. Assalamu alaikum. Ìbéèrè mi ni pé téèyàn bá fẹ́ wẹ̀ lérí ìwẹ̀ ni o pé téèyàn bá fẹ́ wẹ̀ èèyàn gbọ́dọ̀ sunrùn ìwẹ̀ háídọ̀. Okay. Naam irú ẹni tó wá ṣerun ní bíi èní yìí tí ò mọ̀ pé bóyá háídọ̀ ń bọ̀. Naam. Tó wá ṣerun tí bóyá five days ló fi ń ṣe ṣé ó máa túrun yẹn náà ni àti pé ó ṣẹ̀ṣẹ̀ ṣerun. Okay. Ṣé ríbi tí kọ́kọ́ béèrè náà gbé làwọn àpá àti mú èrò tuntun yẹn? òjíṣẹ́ ńlá sọ́lọ̀ máa ṣẹlẹ̀ nígbà tó ń describe bóbìnrin ṣe máa wẹ ìwẹ̀ jánábà ṣe àpè jánábà ó lè jẹ́ jojúmọ́ àbẹ́ẹ̀kọ́ ni ó lé tó fún pé kó kàn wọ́n omi sí orí ẹ̀ kí ó kàn da omi sí orí ẹ̀ tómi bá ti kan irun a nírètí pé ó máa dé sálẹ̀ tó ti pẹ́ pé wọ́n dirun ẹnu tí ò bá tiẹ̀ wá dùn ún tó jẹ́ pé oyún ẹgbẹ́ ó ṣe ṣàkìtì torí pa ànábì sọ pé ó ti tó àǹtẹ̀fí àlejò àfẹ́yàtìmá pé kò da omi sí orí ó ló ti tó ṣùgbọ́n gbà tó fẹ́ júwe ẹ̀jẹ̀ haida ó ní tàdùmùkùrú belkan ṣẹ̀dúdà ó ní kó o fọwọ́ gbó gidigidi gidigidi ó sì yẹ yára ìwẹ́ ẹ̀ haida yàtọ̀ sí ìwẹ́ janaba gbogbo gidigidi yẹn làwọn àfa kan wá rí wọn ní kò sí béèyàn ṣe fẹ́ gbòòrò gidigidi tó bá wà ní dídùn àbí tó wà ní kíkó tó bá wá ṣeéṣe ẹ̀kọ́ mi ó ṣeéṣe gbígbé gidigidi báwo nìyẹn. Ah. ibi tó mi ò ní délé pọ̀ jù ń bẹ̀. ṣíkè náà ẹ má wọrí ẹ ṣe sùúrù of course ó ní kó gbé gidigidi ọ̀tọ̀ ló sọ pé dání sí i nígbà tó ní ká dání sí i ibi tó ní bá délé dé ibi tí èdè kò dé bẹ́ẹ̀ ọlọ́run ò búra bọ́tọ̀ èyí tó ní kẹ́ gbé gidigidi ṣé fẹ́ kó má débi kan bẹ́ẹ̀ ìyẹn làwọn àfààní ah, níta àwọn ẹtù ni ọ̀tọ̀ ní tó bá dá lójú wípé gbígbé gidigidi yẹn kò ní ìdí tútú chicken eh? náà. So, ma'am. Uh, tẹ́ ẹ bá ti confam ẹ̀ ẹ máa dúpẹ́ sọ bẹ́ẹ̀ ìdí mi lè sọ̀rọ̀ yìí rèé tá a bá lọ wo hadith tá à ń sọ yìí à ń fìtí nìlá. ọ̀rọ̀ yóò jẹ́ kí wọ́n rọ̀ sọ́mọ́ tá a bá lọ wo hadith tá à ń sọ yìí ànádìí ò sọ ń bẹ̀ yìí pé ẹ tún un àìsọ pé ẹ túrú yẹn òun gan ló fà táwọn afa fi pé sí méjì táwọn kan ní kò sí túrú ṣùgbọ́n dá wa lójú pé ó bí o ìwọ sísúnmọ́kọ lọ́tọ̀ onídàámẹ́sórí ó fẹ́ júwèé ti haida ó ní fọwọ́ gbé gidigidi àwọn akọláwò mọ́bí oṣù tó fọwọ́ gbé gidigidi tó ò bá tó tó bá ti wá pílọ̀ sáà pé ó ṣeé ṣe àjẹpẹ́ ti yanjú ó mọ̀ bí ọ̀hán ẹ̀dẹ́ kan tó bí lóore lóyún. bí tọ́ bá dì í wọ́n ní obìnrin tí wọn bá ti gidi gan tó fẹ́ fọ́ tó bá da omi sí i ó lè má yàrá dé ẹ tí ì da omi ní sísá mi. Ah. okay okay wọ́n ní ṣèbọ̀wọ́ mẹ́ta yẹn náà ni fine ọwọ́ ẹ̀lò eh, ọwọ́ mẹ́ta ni súnmọ̀ ẹ̀ torí pé sí nǹkan kan kò sí nǹkan kan tó dá wa lójú pé wọ́n ní ká ṣe lẹ́ẹ̀mẹ́ta nínú ìwẹ̀ jánábà lẹ́yìn pé ká fọ orí tó ti yó tó fi fọ orí yẹn a fẹ́ bomi sí báyìí ká fọwọ́ gbó lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó ti wá ń sìn so tó bá wá jẹ́ pé tòun ti pé a dá afọwọ́gbó gidigidi omi ò désàlẹ̀ orí bóyá nǹkan tẹ́ ẹ̀ sọ ni pé tẹ́ ẹ bá jẹ àbí tẹ́ ẹ bá kó pátán tó ti là yẹn àbí ló ń jẹ́ kẹ́ rò pé ó désàlẹ̀ orí ju tí ò bá sí dídì lọ but gbogbo ibi tí ń ṣe ṣàkìtì sí báwo ló ṣe fẹ́ dábẹ́ bẹ̀ yẹn ó ti yanjú ń bà yẹn ok ẹ màá dáhùn báwọn afa ṣe dáhùn nígbà tí wọ́n dúró ń pa ọ̀rọ̀ haida péjọ mélòó náà fi ń ṣe wọ́n ní yàtọ̀ sí text àmọ́bì fún wa pé six or seven days ẹ̀yin obìnrin mọ̀ ń pẹ́ ìjọ àwọn afa lọ tó pé táwọn afa bá ń sọ wọ́n pátá àwọn ìyàwó wọn ni tó bá da yín ló pé nǹkan sọ yìí náà ṣe é ṣe ó ṣe é tọ́ gbé gidigidi láì tu ó ti dojú kò dé bẹ́ẹ̀ pẹ́ question number. Number four. Salam alaikum. Alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé dada sí ara lé? Naam. Ọkọ ẹbí ẹ̀ṣá. Tọ́kọ̀ yóò bá jẹ́ bí Tìjàníà. Neighbors. Naam. Naam. Ṣé kí ọmọ máa sọ fún kọ́ máa ṣe bí láìláìlá láwa ṣe kàláwo? Bọ̀ kó bìlì lórí àwọn yáyí yẹn. ṣé o ṣerú èèyàn yẹn ṣéèyàn lè yẹra fún un. yíyẹra fún un lábala pé ṣé ká máa bá wọn lọ ságbo wọn rárá ká máa bá wọn lọ ságbo wọn. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ yára fún pé pati muslim ni ṣé yẹ yín ẹ má bá wọn lọ sí iṣẹ́ òru tó máa ń ṣe ẹ má bá wọn lọ sí mọ́lídì tí wọ́n bá ń ṣe kinní kan fún ṣé òru wọn irú tó máa ń ṣe tí wọ́n ní ó jáde ahálùwà wọ́n fẹ́ lọ pàdé ẹ̀ ẹ má bá wọn dá sí gbogbo wọn yẹn ṣùgbọ́n pé ká ṣe dáadáa fálámúlétì ẹni tí kì í mùsùlùmí ganan alámúlétì ọlọ́run pa aláṣẹ ká ṣe dáadáa sí wọn ká má tẹ ẹ̀wà sọ ètò jẹ́ mùsùlùmí ṣé yóò fún sáà. wọ́n lérò ok wọ́n lérò ọ̀dẹ pé ká fẹ́ ṣe nǹkan kan káwọn kún wa lọ́wọ́ káwọn náà fẹ́ ṣe nǹkan. yóò yá di pé kó máa àwọn ọmọ wa kó lè pẹ́ ẹ máa máa wọ bíi kíní àwọn bàbá ṣéwù yẹn sọ̀rọ̀. ṣé káyọ̀ ṣá lè yàn wọ́n lọ́rẹ̀ẹ́? a lè yàn wọ́n lọ́rẹ̀ẹ́. kí ni rídì? àwọn àfáà ni èèyàn tó bá jẹ́ ní bídíà tí ò sí lórí ẹ̀sìn tọ́lọ́run ní kànábì fi ránṣẹ́ sí wa bọ́lọ́run ọba ṣe ní kó fi jíṣẹ́ táwọn sàhábà náà fi jíṣẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe kó bá àkọọ́lẹ̀ tí hadith sọ́ra mẹ́bí bá sọ mu èèyàn tó bá ti yapa sí i àní sọ pé yàtọ̀ fèrí o ó di mùsùlùmí ẹgẹ ẹgẹ kọ́lọ́n bá wa tó ṣe so a máa bá ṣe níbàṣe tá a lè fi ṣe láǹfààní ká lantí ò bá yóò náà yé ká dẹ̀ fi dáadáa tá à ń ṣe sí ká fi pè fún táwa ń ṣe ṣùgbọ́n àgbẹ̀dọ̀ wa jẹ́ wọlé wọ̀ bíi pé a wá kó pàǹtí orí ẹ̀ a kò bá wọn mọ̀ wa tó ti yẹ yín sì so boundary nìyẹn now. Question number five. Asalaamu rahmatulahi wa barakatu. Wọ́n lè ṣe period wọn. Naam. Pattern wọn máa ń change as a result. Yes. Àbí wọ́n lóyún for a prolonged period. Báwo Okay. Um, this is a very good question. Ẹni tí pattern ẹ̀ bá change. Ṣé n gbọ́? A ti sọ wípé wọ́n ló dìgbà tó bá repeat at least three times kó tó lè establish eh, as another pattern. tó ti as a result of pé obìnrin bímọ pattern ẹ̀ lè change. tó bá notice pé bí ajọ́ mẹ́jọ ló máa fi ṣe tẹ́lẹ̀ nígbà tó bímọ this time láàrin ijọ́ márùn-ún orí pé ṣé ṣé àmọ́ pé a ní kó ní sùúrù kọjá ẹ̀ fi pé ìgbà tó di coming month ó tún rí i pé kò tún pé again ṣé ó dìgbà tí a particular number of days tó bá establish ara ẹ̀ bí ẹ̀mẹ́ta Our sì the pattern will change ṣe ẹjọ ṣe clear now question number seven number six. sàmẹ́yìkù sọ. aleykum salaam wa rahmatulahi wa barakatu. ẹjọ question mi fẹ́ jọ mọ́ ìtọ́ béèrè tó ń sìn náà. naam. ẹ jẹ́ pé o ti ń ṣe period for bóyá about seven. yeah kó tó marry. naam. nígbà tó marry tó bí first born tó bí second born. naam. ok. nígbà tó wá ti ok, Okay. Ó fi oṣù méjì ṣe particular number. No, we start ìgbà tó bí first born. Uh, okay. Tí bóyá bí five permanent. Okay. Ok. Kò kí ń yẹ. Bẹ́ẹ̀ni sà, ìgbà tó tún wá di third born, ó wá tún padà sórí bóyá bí three days. Ok. Three days yẹn at times tó bá ti stop for that ah. three days. Ah. Bóyá ìjọ́ kejì, ìjọ́ kẹrin kò ní rí nǹkan kan àtọ̀ tó bá tún wá di bóyá bíi the fifth day a tún wá rí stain. okay. so irú èèyàn bẹ́ẹ̀ yẹn ṣé the second pattern ló máa padà sí ni àbí the first pattern. no the last one náà ni. the last one. the last one ni tá a bá sọ pé pattern ẹ kò ní ìpè dandan ni kó pé years. náà. kò ní ìpè dandan ni pé kó jẹ́ years ago. once tó bá ti repeat three or more times tuntun. ó jẹ the same day. you are regular. the same number of days. tí ò bá sí kankan tó repeat lẹ́ẹ̀mẹ́ta kò lè kakún pattern. but tí kan bá ti repeat lẹ́ẹ̀mẹ́ta wọ́n ní pattern ẹ̀ nìyẹn ó yẹ kó ti shift pattern nìyẹn. tuntun tó bá wá bẹ̀rẹ̀ sí nílò yẹn as pattern tó wá rí pé tó change tó tún máa note how many days ni anything tó bá yí sí tó bá ti repeat ara ẹ̀ ó ti di habit. ṣé clear? naam. time tí ò tí ẹ bí ṣe a particular habit here, yẹn kéèsè just like a beginner six or seven days. Is it so clear now question number seven. aleykum salaam wa rahmatulah. asalaamualeykum. aleykum wa uh, insurance. naam. particularly yes. naam. health insurance. health insurance federal government ló máa ń ṣe kinní yẹn. and it's directly from the salary. wọ́n ti yọ ọ́. lọ́ ti yọ ọ́. naam ṣé tí mùsùlùmí bàbá rẹ̀ ń bẹ̀ ṣé èèyàn máa sọ sí ọ̀dà ló ń ṣe. ti pé tí. tó bá rẹ̀ ń bi owó yọ federal government. àbí ó wà ní àwọn tó ń ṣiṣẹ́ yẹn. Hmm, federal government ọ̀rọ̀ fẹ́ràn. ok. láti máa lo. ok. okay as health insurance. Could they be optional? It's not optional. Okay. As far as I know. Okay. But are ní arúgbó. Naam. Jẹ́ pé èmi hospital ọ̀la. Naam. Naam. Okay. Jazakallah khairan. Kí ṣàlàyé nǹkan tó ń jẹ́ insurance. Kí náà ti ń pè Yorùbá náà? Um, oda àlàyé ẹ̀ insurance policy ni pe wọ́n á gbẹ́tò kalẹ̀ pé máa san iye kan lóṣooṣù pápẹ́júwe tí n bá lọ́jà tó kún ní mi tó jẹ́ ten million wọ́n lè ní kí n máa san twenty twenty thousand ní gbogbo oṣù wọ́n jà mí lólè o wọ́n jà mí lólè o ṣọ́ọ̀bù jóná o kò jóná o màá san twenty thousand lóṣooṣù tí mi ò ní gbà padà ń gbọ́. tọ́lọ́run bá ní kí n máa lò lọ bẹ́ẹ̀ tọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọn ọ̀jà mi lólè tí sọ̀gbọ̀dẹ̀ jóná owó tí mo dá sí ọwọ́ wọn yẹn tí wọ́n ní. ṣùgbọ́n tádàrò bá ṣẹlẹ̀ wọ́n á sí ní ṣọ́ọ̀pù mi padà kódà tó bá dé pé oṣù mẹ́ta péré mo sì dá twenty twenty thousand yẹn tó ti yẹ yín sìn now ṣó right àwọn àfáà ní kò right wọ́n ní kí òṣè right ni pé èyí ẹni tó dáwó fọdún gbọọrọ tádàwó ṣẹlẹ̀ sí owó ẹ̀ tí wọ́n gbà kò ní rí gbà padà mọ́ wọ́n lábòsí wà ń bẹ̀. èyí ẹni ti bí tó dájú oṣù mélòó kan tówó tí wọ one hundred thousand two hundred and compensate by five ten million wọ́n ní tí wọ́n rí lórí àwọn ẹni ẹlẹ́ni wọ́n wá kó lóun lọ́wọ́ yẹn pé ẹ̀fọ́ ọ̀fà yóò bẹ́ẹ̀ gbà wá. bọ́tẹ́yìn bá wo àǹfààní tó wà ń bẹ́ẹ̀ pé ó máa ń fini lọ́kàn balẹ̀ wípé mo ti ìṣúọ̀ mọ́tò mi accident bá tiẹ̀ ṣẹlẹ̀ kò ní déédéé pòórá insurance company máa compensate mi kò sẹ́ni tí ò ní hù. so owó ẹ̀gẹ́lẹ́ ni tí sísá wa ń béèrè yìí pé mọ́mì àgbàlagbà ni wọ́n èmi hospital tèmi kú fọ̀lájú tá a bá yìí ṣó gbogbo òkú tó máa lò yìí wàhálà yẹn kúrò lórí wa ẹ̀bẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà lónímọ́tò náà ṣe ń retí ẹ̀ ọ̀ṣẹ́ rí ibìkan táwọn máa padà sí rèé tọ́lọ́run bá ti ní nǹkan òòjọ́ kágbà pé kò jọ náà ni. àwọn àǹfààní kọ̀ọ̀kan máa ń wà nínú nǹkan tọ́lọ́run bá ṣe ní haram ṣùgbọ́n burú ibẹ̀ jẹ́ àǹfààní ibẹ̀ lọ tá burú yẹn lè máa hàn sáwà. tó ń gbà táwọn àbá ti ní á ẹ̀sìn wo fààyè gbá kájìnà sí. bọ́tẹ́ni tí ò bá wá ní choice àìní choice nìkan ló lè justify ẹ̀ fún yàn kí láì ní choice yẹn. as a driver as a motorist in nigeria afẹ́ akọ̀ agbọ́dọ̀ gba insurance policy kọ́tà àbá gbà á ọlọ́pàá máa léyàn kiri ṣe ọ̀pọ̀ wọn kàn pẹ́ẹ́lẹ̀ yàn nìyẹn so èyí tẹ̀ ń bèrè yìí tó bá jẹ́ pé wọ́n ṣe lọ́rùn yàn fún ọ́n bí iṣẹ́ pé wọ́n gbọ́dọ̀ gbà á ẹni ò ní choice but bá fún ní option tòun ti pé à ń ráwọn àǹfààní kan bẹ́ẹ̀ kò sáǹfààní tó tó kọ́ lọ́rùn ló sí yàn sísà mi wàláhì gbogbo àǹfààní tá à ń lé nínú àwọn policies nǹkan kan yìí kò sí nǹkan tó tó kọ́ lọ́rùn lọ́nu ṣé ẹni òun ló ní the best insurance policy wàláhì àtiwájú ẹ̀ àtẹ̀yìn ẹ̀ allah will take care of it To be clear now question number nine. Assalamu alaikum. Uh, wọ́n expect a particular star bá ti wà insured members of the family ẹ̀ wọ́n máa enjoy policy yẹn. Tó bí wájú ṣiṣẹ́ ń sìn tí mo gba policy yẹn, ìyàwó mi ọmọ mi, bóyá arúgbó mi, tí òun ṣòro ló ń bá wọn ṣiṣẹ́, ó máa enjoy ẹ̀ now yes number number eight number eight ẹ jọ àlàyé kékeré kan eléyìí yàtọ̀ sí ètò kan tí wọ́n ní united nations ń ṣe láti fi ran àwọn tálíkà lọ́wọ́ jẹ́ pé wọ́n ń fẹ́ǹd oògùn ọ̀fẹ́ tó ti yé sáwọn hospital kan wọ́n wá ní kéèyàn lọ rẹ́gísítà sáwọn hospital yẹn fún wọn time báyìí wọ́n á treat èèyàn free ó yàtọ̀ o torí àwọn èèyàn ò ní kéèyàn máa dáwó lóṣooṣù èyí tá à sọ yìí health insurance policy ó ṣàárẹ̀ kò ṣàárẹ̀ ó ní iye tó gbọdọ̀ dá yẹ ìyẹn la sọ pé àwọn afáà ní haram ni. aleykum salaam. kí ni mílí hmo yẹn. ẹ ok àlàyé kan tí wọ́n fi kún rèé wọ́n lábẹ́ kóṣán torí pé umu náà eh, wọn wà bẹ́rẹ̀ rẹ́gùlà ń bíbà yìí ẹ tó béèrè question òun la máa ń bi pé ṣó ti clear tí ò bá clear òun láǹfààní àti béèrè títí a fi clear ṣara wà yòókù tábà allow side questions à ní fòrò number one sẹ́nitán mi bàtà máa dání lóhùn now wọ́n ní lórí insurance yẹn tó bá jẹ́ pé èmi kọ́ ni mò ń san company mi ló ń bá mi san wọ́n wá ní kí n lọ jẹ àǹfààní yẹn kọ́. tó bá jẹ́ insurance tí kò tó bá insurance staff wọn wọ́n yọnu salary ẹ̀ tó bá jẹ́ insurance but company mi wọn ò ṣe as an insurance policy wọ́n kàn lọ hospital fáwọn staff wọn àbí fringe benefit nìyẹn ìyẹn ń ṣe haram but tó bá jẹ́ insurance wọ́n á yọnu salary staff haram nìyẹn. question number. ẹ lo máìkì yẹn ẹ̀tàn lókè àti ìsàlẹ̀. tó bá jẹ́ pé wọ́n ń yọ sálárì ìyẹn tó dẹ̀ yẹ pé wọ́n fún ní privilege àti cover bí èèyàn mẹ́rin ìyàwó àtọmọ like that ṣé ìyẹn máa ti federal government mọ̀ ń so kí lè bá ọmọ ti yeah i don't understand. Uh, how am I yọ. wọ́n dẹ̀ ti. and for federal government ṣé compulsory ni àbí option. ó wà option náà ẹ ó wà compulsory ọbásanjọ́ ló dá kinní yẹn lẹ̀. mo kà á ní pépà mi rò pé infected. àwọn ọ̀ infected. tó bá jẹ́ pé wọ́n ṣe lọ́rùn ọ̀yàn wọn pé mánì yìí ò ní gbé tàbí ẹ̀kọ́ yọnu sálárù kẹ má lọ jàǹfààní ẹ̀. àbí mánì yìí gbé màá dáhùn báwọn afáṣe máa ń dáhùn question. wọ́n á ní nǹkan tọ́lọ́run bá sọ pé haramu ni ká jìnà sí i. èyí tí wọ́n bá kàn ń pa lé wa lórí pé àwọn fẹ́ fi tipá gbà tá a dẹ̀ lè jàjàbọ́ káyọ̀ǹdẹ̀ fún wọn wọ́n bá wa tọ́jú ẹ̀ ládàlùkẹ́ àmà ni. bẹ̀ṣẹ́ wọn lè máa yọ owó health insurance ní sálárì mi kí nǹkan tó wá ṣe mí kí n tán lọ spítù tí n máa fowó sí ẹni tí má ni ẹ bá gbé mania ọ̀la ìwòtúrà yìí bọ̀tí pé màá fún yín ní excuse pé torí ìyẹn ó ti jẹ́ halal kẹgbọ́ ahead mi ò lè fún yín ní excuse ẹ̀ kọ́lọ́n wa. question number nine. number eight. number eight. bisimilah. aleykum salaam. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ jọ ní last sitting. yes. ẹ sọ nípa àwọn ẹran tí a lè jẹ. naam àbáwọn ọ̀tá dẹ̀. naam a máa sọ pé àwọn ẹran tó jẹ́ haram fún wa láti jẹ. naam ni pé àwọn awọ ara wọn àbí àwọn pàṣẹ ara wọn ni pé a lè a lè lò ó. bí a bí ẹran tó yẹ pé wọn pa ń sìn pé tó bá ti pé kò ọ̀pá ní alálùwẹ̀. pípé bí awo tá a ṣe lè mú. bẹ́ẹ̀ni. àbí bí àwọn ẹran tó jẹ́ pé àwọn wild animals yẹn tẹ́pà lè jẹ́ pípé a ṣe lè lo part yẹn. tó bá ti treat ẹ eh, tó bá ti gbẹ tó ṣe fún jíjẹ. bẹ́ẹ̀ni. so mo wá fẹ́ béèrè pé irú àwọn àwọn kìnìún nǹkan kan yẹn. àwọn egungun wọn tó bá ti wọn máa ń ṣe wọn ti máa ń ṣe àwọn kìnìún yẹn ní bí ayé bí ayé náà so wọ́n máa ṣe wọ́n máa fi ń ṣe oògùn wọ́n máa ti lọ bẹ́ẹ̀ àwọn àgùnmu tá a máa ń lò yìí náà ni wọ́n mọ bọ́ ti ṣe máa ń ṣe sórí àwọn oògùn yẹn ṣá lè lo abá lè lò. ok ẹ jọ máa tẹ́kẹ́ nìkan dáhùn question yẹn ó wà technical ẹ jẹ́ kí n ran yín létí nǹkan tá a sọ nípa àwọn wild animals tó jẹ́ pé a lè jẹ a sọ wípé èékánná wọn egungun wọn eh, eyín wọn gbogbo wọn yẹn pátápátá bishop wọ́n wá nílẹ̀ india èmi náà tún wá àdìlẹ̀ china wọ́n máa ń lo àwọn nǹkan wọ̀nyẹn tí wọ́n fi wọ́n fi po oògùn ó lè jẹ́ ó lè wà in powder form tó kì í. ó bẹ̀ tí wọ́n lọ́rùn wọ́n gba àwọn oògùn yẹn gbọ́ pé wọ́n effective ṣé tó bá import ẹ̀ wá ṣáwa náà lè lò ó tó bá dá wa lójú pé àwọn nǹkan tó fi ṣe ingredients ẹ̀ nìyẹn ẹ jẹ́ sáré tó lè tó lè bá dá wọn lóhùn. bisimilah mi láwọn bílí ipá nílé lò ó. ìyẹn gọlẹ́ láti establish fún wa. wọ́n lọ́lọ́run ò fi ìwòsàn wa sínú nǹkan kan tó ṣe léèrò fún wa hadith anabi ni. bọ́wọ́ ti sọ fún wa pa lè lo àwọn páàtì yẹn tó jẹ́ kínní jazakila ọ̀fẹ́rẹ̀ ibi tí mò ń lọ́gbọ́n nìyẹn nígbà tá a sọ pé lílo ẹ̀ ṣé lílo pé kó wọ inú wa ni àbí a ní bíi ká fi ṣe kóòm pé kì í ṣe ẹ̀gbin ní nǹkan tá a sọ kì í ṣe ń ta lè jẹ bọ̀ kì í ṣe ẹ̀gbin débi pé bá wá kan irun wa kí irun yẹn má lè kírun la ṣe sọ pé wọ́n ní wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà eyín irun àbí egungun àwọn dábà míì wọ́n fi ń gbé bí ìyarun wọ́n dẹ̀ ń lò ó wọn kì í bìkítà nípa pé ẹran tó jẹ́ haram ni wọ́n fi gbẹ́ ẹ títí yẹn sìn ni wọ́n ṣe ní kò lè jẹ́ nǹkan ẹ̀gbin wọ́n máa fi kóòmù ẹ̀yà run so lílò ta lè lò nìyẹn awo ẹ̀ tán bá treat a lè lò ó ṣùgbọ́n tó bá ti jẹ́ pé lílò ta máa lò ó pé ó máa wọ ẹnu wa kò sí àtọ́nu ká jẹ egungun àti ká jẹran ẹ̀ chocolate sísà mi wọn bá ṣe ní powdery form tó bá ti wọ ẹnu wa àti nìyẹn so haram nìyẹn so that is a warning for us àwọn oògùn tó import yẹn especially láti àwọn ìlú tí wọ́n sọ yẹn tá a bá fi lè ka nǹkan tó jọrọ ilé nínú eh, implications ẹ̀ ká jìnnà sí. ẹ̀jọ̀ sọ tábà mọ́ nǹkan. aláforíjì lọ́lọ́run ọba and sister belkis fún alẹ́ ti principle kan ọlọ́run ò sì wòsàn ọmọ yìí sí nǹkan kan tó ṣe ní haram fún wọn. òótọ́ ló ní tí àbárò ń jẹjẹ alẹ́jẹlẹ́dẹ̀ ṣùgbọ́n ó ní níbi ìwòsàn ọlọ́run ò gbà ànábì ní ọlọ́run òfòòfò wa sí nǹkan kan tó ṣe ní haram wàláhì tó bá sọ fún pé àgbo kan wà ọtí ṣìnáàpù nìkan ló lè fi kì í tó bá ṣèwádìí wọn ò rí nǹkan mi tó lè rọ́pò ọtí ṣìnáàpù àbí bẹ́ẹ̀ kọ́ ká sọ fọlọ́run pé ibà ah, àwọn kan wà tí ò tẹ̀ nínú ògùn rárá àwọn míì bẹ́ẹ̀ wà jẹ́ pé àwọn ò yìí tí wọ́n dá wa yìí ìmí ni wọ́n mọ̀ so àwọn èèyàn máa wá lọ mú pé wọ́n lẹ́nu ẹlẹ́dẹ̀ ṣe é jẹ tóbi bá pa wá wọ́n ló yàtọ̀ tóbi bá pa ni ọlọ́run yọ̀ǹda ẹran ẹlẹ́dẹ̀ tára ẹni ò bá dá òjíṣẹ́ ńlá ní kò fi wòsàn yín sínú nǹkan tó ṣe ní haram so òun tó yọ̀ǹda eléyìí tó bi ló ṣe léyìí léwọ̀ ká má sùn mọ́ question number ṣẹ́rí nọ́mbà bí mi fẹ́ gbà á ẹ má bínú ó wọ́n máa ya kiri ni but ọlọ́run àjọkẹ́ ní nọ́mbà next hmm. number nine aleykum salaam. Number nine. Um, um, wọ́n sọ pé um, tí ìta bá múyàn lára ife èèyàn lè fi ẹmu para apá kan ló sọ bẹ́ẹ̀. tí bàbá múyàn. no ìta bóyá bíi measles. ìta measles. pé èèyàn lè fi ẹmu para pé wàhálà jazakila ọtọrọ. wọ́n tún wá gbọ́nu program kan pé anything tó bá jẹ́ ọtí kí péyàn lè fi para àbí kò gbọ́dọ̀ pààyàn lájọ nítorí ọlọ́run bá sọ́nu láti mọ ìlà pé dájájú ọtí ẹ̀gbin ni. ok so ọ̀rọ̀ yẹn tako ra wọn àfa mi jíjẹ lọ sí. ó yẹ kó tako ra wọn ṣé wọn ní hapok àti discuss ẹ. Um, ẹ wá àti discuss ẹ ní báyìí ó dẹ̀ dá mi pé aláwọn sísà tó lè dá yín lóhùn. ìbéèrè wọn àbó pílà sí wa wọ́n lẹ́yìn tí tàbá ń yọ lẹ́nu lúhùs wípé àwọn gbọ́ fáàfáà kan sọ pé a lè fi ẹmu para ó máa ń ṣòwò sàn ẹ̀. àwọn àfáà kan tí wọ́n á ní rárá a lè lo ẹmu láti fi ṣèwòsàn measles. so tí wọ́n bá bi wá léèrè pẹ̀lú nǹkan táwa gbọ́ kí la lè sọ. aleykum. aleykum salaam. last week yẹn ní last time yẹn tẹ́ fi ń sọ̀rọ̀ pass yẹn. naam ọlọ́run sọ pé rígísùn ni. naam ẹ wá sọ pé ẹ̀gbin yẹn pé kò ń ṣe pé ẹ̀gbin pé bí a tó bá dà síyàn lára tẹ̀rọ̀tì ẹ̀rí ta mú wá fún yẹn fọ́rọ̀ yẹn ọlọ́run ní tẹ́tẹ́ títa ẹ̀gbẹ́ ni ó ní ìpè tí ká àti tàtí tẹ́ bá kàn ní lára pé ká lọ fọbẹ̀ àbí ìtò ń fi lúdò ta dá tó bá kàn wá lára ká lọ fọ́ but iṣẹ́ yẹn iṣẹ́ ẹ̀gbẹ́ ni ó ní mímọ́ fi ọ̀pá pín nǹkan ìṣe àwọn lárúbáwá nígbà wọn ni ẹran tó fẹ́ péré jẹ́ ká jẹ ta ọfà tó bá jẹ́ bí orí nkè níbà kí ẹ máa tètè kí ẹ bá gba bí òrùn tí ẹ máa ọlọ́run ní ìṣe ìṣe ni ọfà tí wọ́n mú lọ́wọ́ arò yẹn ṣé òun lẹ gbé rárá ìṣe yẹn lẹ gbé afáàfin ni ńgbà tọ́lọ́run wá kà tó ka ọtí máa mú ọtí ọ̀nà tí ìṣe báyìí rí i pé ọtí fúnra material ọtí yẹn pé dàbí àbítọ̀ tán láti yẹn tó yẹn. àwọn afikun pé bàtà. fẹ́ sọ ni pé. màá prefer pé kéèyàn máa lò because alternatives tó pọ̀ wà. ìgbàkìlá ọ̀kẹ́rẹ́ wọláhí kọ́lọ̀ bá ṣàlékún dáadáa fún sísà àwa sọ ń jọ́nà pé èyí tá a wá sọ yìí pé ààrẹ rí ẹ̀ láàrídájú a ní ṣùgbọ́n o àwọn àáfàá kan tòun ti bẹ́ẹ̀ wọ́n wà mọ́ rí fún yẹn àwọn ní ẹ̀gbin ni tó tó bá dẹ́rù àwọn àáfàá yẹn lẹ́gbin lóore wọ́n á sọ fún yín pé rárá ẹ̀ lè lo ẹmu ṣùgbọ́n tó bá jẹ́ àwọn àfáà tí wọ́n sọ pé òde rí ẹ̀ wọ́n lè sọ pé kẹ́ ẹ má lò ó ìdí tó ní kẹ́ ẹ má lò ó kì í ṣe pé torí pé jẹ́ haram wọ́n á nítorí pé alẹ́ òtálẹ́tìv ní èyí fẹ́ kó jẹ́ pé ìfẹ́ máa pọ̀ ti para tó o bá wo agbo hálùkọ̀ ìrun ẹmu àbí bíà onímọ̀ tó ẹ̀sìn para ni wọ́n lè rò ọmọ ni tí bọ́ọ̀dà bá mu ó máa ṣòro fún ọ̀tọ̀ so tá a bá ti rí alternative fún nǹkan yẹn ká má lò but ká wá imagine pé àwa rí alternative àbí a particular part of the body náà fẹ́ lò fún tí kì í ṣe gbogbo ara tí ò dẹ́ ṣe nǹkan tó máa rùn débi pé àwọn èèyàn á tiẹ̀ mọ̀ pé ọtí wà lára ṣé a lè sọ pé ká má lò ó àlè bẹ́ẹ̀ òun ni sheikh ibn ọ̀sẹ̀mìn ló ti ń ṣàlàyé pé ẹni tó fẹ́ gún lábẹ́rẹ́ tó kọ́ fi òun sínú alcohol láti pa ara ẹ̀ fún pé òun ò rí nǹkan tó rọrùn nínú ẹ̀ torí pé wọ́n ní ká má mú ni wọn ní kó má kàn wá lára ṣé nǹkan tí mo sọ ti yé ẹni pé táwọn nọ́ọ̀sì bá fẹ́ gbìyànjú lábẹ́rẹ́ wọn á kó fóòkùnrin yẹn sínú alcohol nígbà táwọn afa kan ní alcohol yẹn ipe tó bá mú ó lè pààyàn ipe intoxicant ni òun dáhùn ó ní tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà má mú ẹ̀ ló dájú má fi parẹ́ ààrí tabanìdì ẹ̀ ṣé clear sister ẹ̀ ń tó bèrè question okay question number. Number 10 now. Number 10. aleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatu. tí bá yẹ ṣe bímọ. naam. ẹ̀gbìn ni tí o bá ti ṣe àkíkọ ẹ̀. ẹni tí. yẹn ṣé wọ́n ti aṣọ yẹn kẹ́hùn tí ọmọ yẹn bá bá. Ah, kò fẹ́ gbẹ́nu ọmọ wọn ẹ̀gbin pé kò gbọdọ̀ kan aṣọ wa kù sínú ọrùn ọmọ wa ṣẹgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ànábì ní ká fá irun ẹ̀ lórí ọmọ tó ń gbà tó sọ pé ẹ fá aburú kúrò lórí ọmọ yín òun ni nǹkan tí yẹn dùn mú tó fi já burú ló yé ṣùgbọ́n kò sọ pé gbéni fún wa ó ní ká fá kúrò lórí ọmọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò pé tó lè kan aṣọ wa kò sí problem pẹ̀lú ẹ̀ kódà tó bá ta kókó bíi ti dáadáa tó ti yé kì í ṣẹ̀gbé ṣé sister ok ẹ jọ fún àwọn tí lo ok wọn ní nọmba ten méjì ni kí second person béèrè. naam asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. naam ọjọ́ kan ni mo fẹ́ kírun. naam. so èyí e, àtàkùn mo kírun tó ń sẹ́ni yẹn padà débẹ̀ ó ṣé mo pè é. As mi ò òun ò gbọ́ kí mo pè ń gbà tí mo fẹ́ kírun. so mo sọ fẹ́ ni ẹ pé mi ò rí eh, ẹni pèrè kóbìnrin màá pèrè ohun tó wá fẹ́ kírun. so ẹni ẹ náà wà mẹ́ni sí i bò mo wá sì pé kí n béèrè for clarity purpose. fine ṣé wọ́n pa wọ́n láṣẹ pé kí wọ́n pè é eh, àwọn àfáà ní no torí pé kò common tó jẹ́ pé àwọn ló máa fẹ́ dáhùn kí láàrin ara wọn níjọ̀mọ́ common ọkùnrin máa ń sábà wà níbi tán ti fẹ́ kírun tọkùnrin ṣáájú àwa ọkùnrin làṣẹ pé kápẹ̀rún wà fún. wọ́n ní ṣùgbọ́n ṣé wọ́n lè pè é wọ́n bí abdullahi ibn umar ẹni tó bá ní tamamu minna ṣé àti ọba àlùbá ní ṣe lórí lórí fíkù sunna tó fi kọ̀rẹ́kì fíkù sunna. nínú ẹ̀ ó mẹ́ńsàn afẹ́r ìyẹn tẹ́kìtì pé wọ́n bí abdullahi umar léèrè ipe táwọn obìnrin bá fẹ́ pèrún kí ló rí sí i kí n wá kọ ṣíṣe ọtí ọlọ́run ọba fún wọn bí kí sàábì ànábì ni tó ìyẹn ní irú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n á fẹ́ dìmú pé kóbìnrin fẹ́ pè wọn ó ṣẹ̀tọ́ tí wọ́n bá dìtà pé àwọn fẹ́ pè but ṣé ó ṣọ̀rọ̀ lé wọn lórí that's another thing àwọn ọkùnrin ló ṣọ̀rọ̀ lé lórí ẹ ṣe clear alhamdulilah. súnà ìkọ́mà àtọkùnrin àtobìnrin ló wà fún ìkọ́mà ṣíṣe ká tó bẹ̀rẹ̀ ọ̀run súnmọ̀ ni kò banújẹ́ tá a bá ṣe é tá a bá ṣe é onílàdá fọkùnrin àti fóbìnrin ká ṣe last question ẹ jọ mo bẹ̀ yín tọ́lọ̀ ń bá jẹ́ máa dé ní eleven thirty on the dot a máa tètè kúrò ní one ta promise so that ẹni tí ọlọ́run bá ní pé níbi tó ń kánjú lọ á tètè máa lọ. nínú àwọn tó fẹ́ rí mi lénìí àwọn ìyá wa kan wà wọ́n ti débì very early tí wọ́n má bẹ̀rẹ̀ tó lọ́n tá a bá ti ṣe tán sìn wọ́n sáré kọ́kọ́ rí mi kí àwọn ọmọ wọn yòókù tó rí mi subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.